عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون adúgbò ẹ̀dọ̀ náà. àwọn sábà ní asọ́lọ́ lọ́rọ̀. ọlọ́run bá ti yọ lẹ́tọ̀ọ́ sí ọpẹ́. ọlọ́run bá ti yọ lẹ́tọ̀ọ́ sí ọpẹ́. atọ́lọ̀ iṣẹ́ àti ìgẹ̀. atọ́lọ̀ iṣẹ́ àti ìgẹ̀ fún anábìwá Muhammad. fún anábìwá Muhammad. pẹ̀lú ọba kí ó kẹ́ kí ó gẹ̀ ẹ́. olùwà ni kí anábìwá ni gẹ̀ ẹ́. àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀. àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. àti gbogbo ìyó ìfọwọ́ àjọrò ọmọ Islam tó ti jọ gbé ilé. ọlọ́run jẹ́ káwa náà káwa nínú wọn. ọlọ́run jẹ́ kí àwa náà wà nínú wọn. àyà tá a bá tutù rẹ̀ lọ. àyà tí a bá tutù rẹ̀ lọ. ọ̀nà ìgbélé ọlọ́run tó sọ pé yá ayú alladhina amanu gbogbo ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́ òdodo. ọ̀nà ìgbélé ọlọ́run wa tó wáyé gbogbo ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́ òdodo àlùkìyàmù ọlọ́run bá kọ ààwẹ̀ ọkọ ní ọ̀ràn yẹn lóyún lórí. ọlọ́run kọ àwẹ̀ lọ́rọ̀ yẹn lóyún lórí. kàmá kùsìbà alẹ́lẹ́dí nàmí ń kọ́bìlì kù. bẹ́ẹ̀ bọ́lá bá ti sí lọ́rọ̀ yẹn lórí àwọn tó ṣáájú yín. ilé bọ́lá ti sí lọ́rọ̀ yẹn báwọn tó ṣáájú yín. alẹ́kùn tẹ̀sítẹ̀kù kẹ́lẹ́ bá bẹ̀rù ọlọ́run. kẹ́lẹ́ bá bẹ̀rù ọlọ́run ni o. ibi tá a bá dé. wọ́n níbi tí a bá dé. òun náà ní asàlàyé àwọn alùsùnà wà jàmáà. asàlàyé mazhab ojú ọ̀nà àwọn alùsùnà wà jàmáà. asàlàyé pa mazhab àwọn alùsùnà wà jàmáà. ẹ nípa pé kí ni jẹ́ imán kí ni jẹ́ gbàgbọ́ òdodo. nípa pé kí ni jẹ́ imán kí ni jẹ́ gbàgbọ́ òdodo. nítorí pé àwọn e, àwọn èèyàn kan wọ́n kùnà nípa ìtumọ̀ rẹ̀. nítorí pé àwọn èèyàn kan kùnà nípa ìtumọ̀ rẹ̀. ó sì nílapa nínú ìgbésí ayé wọn. ó sì nílapa nínú ìgbésí ayé wọn. ó nílapa nínú ẹ̀sìn wọn. ó nílapa nínú ti sọ́kàn nípa Islam. ó ní làpánu tí wọ́n ti sọ́kàn nípa Ọlọ́run. ó ní làpánu nípa tí wọ́n ti sọ́kàn nípa Ọlọ́run gan-an. torí ẹ̀ ló jẹ́ pé ká sọ̀rọ̀ nípa wọn. ìsọ̀rí ẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ nípa wọn. ọjọ́ túláàsì. ọjọ́ túláàsì fún wa o. torí pé ti ṣe ọ̀pọ̀lọpọ̀ tíà. torí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ tíra. bẹ́ẹ̀ náà ti ní àwọn èèyàn ti rí tíra wọn kà. bẹ́ẹ̀ sì làwọn ti rí tíra wọn kà. ti kẹ́yìn tó ń bẹ ni wọ́n fi ń kọ́ ni wọ́n fi ni wọ́n tún fi ń kọ́ yàn lẹ́kọ̀ọ́. àwọn kan sọ pé ojúbọ̀nà tí wọ́n gbà kẹ́kọ̀ọ́ làwọn tó fi ń kọ́ yàn. àwọn èèyàn míì ti ń bẹ́nu àwùjọ ìfihàn tó ń yọ wálẹ̀ lẹ́nu lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mẹ́sàn-án bẹ̀rẹ̀ ọdún àwùjọ tó tọjọ wá dáadáa lọ́wọ́ ẹ̀. báyọ̀ tó ni wọ́n. báyọ̀ mùsùlùmí náà sì ni wọ́n. nítorí ìtumọ̀ tí wọ́n gbé fún yímánì. nítorí ìtumọ̀ tí wọ́n gbé fún yímánì. tí ọ̀bọ sójú ẹ̀. tí ọ̀bọ sójú rẹ̀. ó ti jẹ́ kí wọ́n máa sọ ẹni tó ní yímánì kí wọ́n máa pè kébèrè. ó ti jẹ́ kí wọ́n máa sọ ẹni tó ní yímánì lè kébèrè. torí ẹ̀ ló fi jẹ́ pé ọ̀rọ̀ yọ jẹ́ lọ́jọ́ kí ọ̀rọ̀ yẹn sọ pàtàkì. bá a bá ti sọ ní ìsìn a kàn máa rí páàtì ní lẹ́yìn ọ̀rẹ́ yìí àti máa fọ́ sí wẹ́wẹ́ báyìí mọ́. àwọn ti sọ ní ìsìn a kàn máa padà síbẹ̀ ní lẹ́yìn àníwọ̀ sí fọ́ọ̀tì ẹ̀rọ. ẹ a ti sọ pé a ti sọ ń pa mọ́tàbọ̀ alùs sunna wal jamaa ìfà ìmánì lánàá. a sọ̀rọ̀ nípa ahlu sunna wal jamaa lánàá nípa mọ́tàbà ahlu sunna wal jamaa lánàá. nípa ìtumọ̀ tí ń bẹ fún imán. nípa ìtumọ̀ tí ń bẹ fún imán. ẹ á tuntun sọ́ngbà tó bá yá. á tuntun sọ́ngbà tó bá yá. lẹ́yìn ìgbà yẹn la tún á sọ̀rọ̀ nípa àwọn fírà lẹ́yìn ìgbà yẹn la sọ̀rọ̀ nípa àwọn fírà. àwọn ìjọ. àwọn ìjọ. fira wọn sì sẹ́sìn ẹlòmíì nu wọn ò tí kó nu islam ẹlòmíì kó àkóyọ tó ti tàṣe jù tó ń kó ní islam. ẹ àwọn mẹ́ta náà la mẹ́nubà lánàá. àwọn ẹni àkọ́kọ́ la ń pè ní alimuridiya. àwọn sàṣe èso nípa ìtumọ̀ kíni jẹ́ imán. àwọn sàṣe ètò nípa pé kíni jẹ́ imán. àwọn sọ yìí pé imán dúró lọ́tọ̀ iṣẹ́ o dúró lọ́tọ̀. àwọn ajọyọ ẹgbẹ́ imán dúró lọ́tọ̀ iṣẹ́ náà dúró lọ́tọ̀. wọ́n nígbàgbọ́ ọnù ọkàn lásán ní jẹ́ imán. wọ́n nígbàgbọ́ ọnù ọkàn lásán ní jẹ́ imán. àjẹ́ pé tí mú tí mú tẹ́ tó gba tẹ́ mọ́ tó gbọ́ lọ́n gbọ́. àjẹ́ pé tó bá gbọ́ lọ́n gbọ́. tó bá tún ti nǹkan ẹ bọ́. tó bá tún ti nǹkan ẹ bọ́. lẹ́yìn gbọ́ gbọ́ lọ́n gbọ́ tán. àbọ̀dẹ́sẹ̀ ńlá kan. àbọ̀dẹ́sẹ̀ ńlá kan. onílàpá lórí imán rẹ̀ tó ní lọ́dọ̀ tiwọn. lọ́dọ̀ tiwọn. ìyàn fáàyè lẹ̀ fáwọn onírègbè kí wọ́n máa tẹ̀lé gbé wọn lọ. ìyàn fáàyè lẹ̀ fáwọn onírègbè fáwọn tó ń tẹ̀lé gbé gbé wọn lọ. lẹ́yìn ìgbà náà. lẹ́yìn wá ìgbà náà. làwa sọ nípa àwọn alihawari. làwa sọ nípa àwọn alihawari. ẹ àwọn tí wọn ẹ a ti sọ ìpìlẹ̀ wọn tá a ní máa tuntun wàhálà tá a tún máa ṣe wàhálà lórí ẹ̀ mọ́. wọ́n àti ọkàn wọn tọkọ yìí máa ń ní tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. wọ́n àti ọkàn wọn tọkọ yìí máa ń ní tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. òun náà ni pé àwọn tó ṣàṣejù àwọn tó sàfẹ́ jù. wọ́n jẹ́ òdì kejì múrídìá. wọ́n jẹ́ òdì kejì múrídìá. àwọn oníṣẹ́yìn bá ti di ẹ̀ṣẹ̀ ńlá kan. àwọn oníṣẹ́yìn bá ti di ẹ̀ṣẹ̀ ńlá kan. olú ẹ̀dín kò nu islam. wọ́n sọ̀rọ̀ ti kò nu islam nìyẹn. kìí ṣe mùsùlùmí. kìí ṣe mùsùlùmí. wọ́n sì rí wí nípa ọ̀rọ̀ àyà kuran àti hadith yẹn ń tú sódì. wọ́n sì rí wí nípa ọ̀rọ̀ àyà àti hadith tí wọ́n tú sódì. ẹ àti kànú ẹ̀fún alánà tá a ti ti ka èsì lórí ẹ̀. àti kànú ẹ̀fún alánà tá a ti ti ka èsì lórí rẹ̀. ẹ bẹ́ẹ̀ náà sì àwọn ẹlẹ́ẹ̀kẹta tá a sọ̀rọ̀ ń pa wọn. àwọn ẹlẹ́ẹ̀kẹta pa wọn tá sọ̀rọ̀ wọn. ẹ o náà ni àwọn àwọn mọ̀tẹ́sílà. àwọn náà ni mọ̀tẹ́sílà. ẹ àwọn mọ̀tẹ́sílà yẹn àwọn ni a dúró lórí ẹ. àwọn mọ̀tẹ́sílà yẹn la dúró lórí ẹ láàrin. nígbà tá à ń sọ tọ́jẹ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ wọn márùn-ún. nígbà tá à ń sọ nípa ìpìlẹ̀ wọn tọ́jẹ́ ìgbàgbọ́ wọn tọ́jẹ́ márùn-ún. ìpìlẹ̀ ìgbàgbọ́ wọn márùn-ún ó kọ́ tọ́da ní án fún ṣùgbọ́n tí bẹ́ lábẹ́rẹ́ ọ̀dà rárá. ìpìlẹ̀ ti jẹ́ òye wa. wọ́n sì jẹ́ wa. ibi àlè ibra al-ibratu bil musamma la bil asma níta máa wòye sí bí nǹkan. níta máa wòye sí bí nǹkan. iná ni ìtọ́wà lábẹ́ níta ìtọ́wà lábẹ́ ibi ó kọ́. ìtọ́wà lábẹ́ ó kọ́. níta máa wòye sí bí ó kọ́. níta máa wòye sí bí ó kọ́. iná ni ìtọ́wà lábẹ́ ó kọ́. iná ìtọ́wà lábẹ́ ó kọ́ yẹn. èyí tó kọ́ gangan. èyí tó kọ́ yẹn gangan. mọ̀tọ́ bá jẹ mọ́ ọ̀rọ̀ tọ́lọ́n. mọ̀tọ́ bá jẹ mọ́ ọ̀rọ̀ tọ́lọ́n. bá a ti wo ó kọ́. bá a ti wo ó kọ́. iná làámọ̀ wo tọ́wà lábẹ́ ó kọ́. láàmọ̀ wo ti bẹ lábẹ́ ó kọ́. tọ́ba ti yàtọ̀

tọ́wà lábẹ́ ọkọ̀ ńlọ pàtàkì jù. àwọn mọ̀tẹ́sílà. àwọn mọ̀tẹ́sílà. wọ́n sọ pé ìpìlẹ̀ àkọ́kọ́ táwọn gbé ìgbàgbọ́ tàwọn lé lórí. wọ́n ní ìpìlẹ̀ àkọ́kọ́ táwọn gbé ìgbàgbọ́ tàwọn lé lórí. iná ni táwọn ń pè ní tàwọ̀fì. ẹ tàwọ̀fì lọ́dọ̀ alùsùnà wà jàmáà. tàwọ̀fì lọ́dọ̀ alùsùnà wà jàmáà. òun náà ni kéèyàn ọmọ ọlọ́run lọ́kan. òun náà ni kéèyàn ọmọ ọlọ́run lọ́kan. nípa tẹ́ rẹ̀ ti ń ṣe. nípa tẹ́ rẹ̀ ti ń ṣe. àbí iṣẹ́ tí ẹ̀dá bá bá fẹ́ ṣe fọ́lọ́. àbí ibi ó kọ́ rẹ̀ àtìròyìn rẹ̀. àbí ibi ó kọ́ rẹ̀ àtìròyìn rẹ̀. ìṣèjẹ́ta ò alùsùnà wà jàmáà dé ó ní ẹ̀rí rẹ̀ wà nù kura àti hadith ìmọ̀lọ́nlọ́kan nípa nípa nípa ẹ̀ẹ́ nípa iṣẹ́ rẹ̀ tí ń ṣe. ìmọ̀ náà lọ́kàn nípa iṣẹ́ rẹ̀ tí ń ṣe. táàgbé ní tawhidu rububiyya. táàgbé ní tawhidu rububiyya. ìsọlọ́run lọ́kàn nípa afẹ́fẹ́ dáhùn máa ṣe fọ́lọ́run. ìsọlọ́run lọ́kàn nípa afẹ́fẹ́ dáhùn máa ṣe fọ́lọ́run. táàgbé ní tawhidu uluhiyya. táàgbé ní tawhidu uluhiyya. ìmọ̀lọ́run lọ́kàn nípa àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn táwọn orúkọ ń tọ́ka sí. ìmọ̀lọ́run nípa ìròyìn rẹ̀ àti àwọn orúkọ tí ìròyìn ọmọ tọ́ka sí. táàgbé ní tawhidu asma'i wa sifat. táàgbé ní tawhidu asma'i wa àwọn Mu'tazila àwọn mọ̀tẹ́sí àtọ́ wípé. tàwùsídù lọ́dọ̀ ọ̀tá wọn. tàwùsídù lọ́dọ̀ ọ̀tá wọn. ìmọ̀lọ́run lọ́kàn lọ́dọ̀ ọ̀tá wọn. ìmọ̀lọ́run lọ́kàn lọ́dọ̀ ọ̀tá wọn. òtẹ́ ẹni pé ọlọ́run bá pẹ ọlọ́run bá ń bẹ láti pilẹ̀ pẹ̀lú záàtù rẹ̀. ìdí pé ọlọ́run bá ń bẹ láti pilẹ̀ pẹ̀lú záàtù rẹ̀. ṣùgbọ́n kò síròyìn gangan fún. ṣùgbọ́n kò síròyìn gangan fún. tíròyìn bá ń bẹ fún. tíròyìn bá ń bẹ fún. ajẹ́ pé ntọ́ ń bẹ láti pilẹ̀ ti pọ̀ nu. ajẹ́ pé ti bẹ láti pilẹ̀ ti pọ̀ nu. ìgbàgbọ́ àwọn lórí tàwùsíd pé káwọn sọ lọ́kàn ṣoṣo. ìgbàgbọ́ àwọn lórí tàwùsíd pé káwọn sọ lọ́kàn ṣoṣo. òun náà ni pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú záàtù rẹ̀. dúró yìí fún ẹ lè pè ní alimu ẹ lè pè ẹ lè pè ẹ bá ní gbogbo àwọn ìròyìn o ti bẹ pọlọ pẹ̀lú ọlọ pẹ̀lú bíbẹ rẹ. ẹ bá ní gbogbo àwọn ìròyìn ti bẹ pẹ̀lú ọlọ pẹ̀lú bíbẹ nù. ẹ nù a ti fèsì lórí ẹ lánàá ibi tí ń ní ẹ nǹkan rẹ̀ ní àwọn ìròyìn nínú tíra rẹ̀. ọlọ́run sọ fún rẹ̀ fún ra rẹ̀ fún àwọn ọmọ rẹ̀ náà àwọn náà alukur'an. ànábi wa sallallahu wa sallam náà ti sọ̀rọ̀ yẹn ọlọ́run pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. ànábi ọlọ́run náà ti sọ̀rọ̀ yẹn ọlọ́run pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. ọwọ́ á sì nǹkan ti ń bẹ lórí èpè yìí. ọwọ́ sì nǹkan ti ń bẹ lórí èpè yìí. ọjọ́ ìpè máa bẹ tí ò ní níròyìn. yóò máa bẹ tí ò ní níròyìn rẹ̀. ìkànnù. ìkànnù ni. kò sì ti ti ń bẹ lórí èpè yìí. kò sí bẹ lórí èpè yìí. ọjọ́ ìpè yóò wà níròyìn ìròyìn wọn wà á kan péré. ìròyìn wà á níròyìn mú lọ́wọ́ yìí. irú àǹtẹ̀ ti mú dání tàbá fẹ́ ó ti gbà ó ti wà pẹ̀lú ìròyìn ẹ̀. ó ti wà pẹ̀lú ìròyìn rẹ̀. nípa bó ṣe tóbi tó. nípa bó ṣe tóbi tó. lóòrò àti nbù. lóòrò àti nbù. nípa àwọ̀ tí ń fẹ́ fún. nípa àwọ̀ tí ń fẹ́ fún. nípa ara rẹ̀ tó lé ní àbọ̀rọ̀. nípa ara rẹ̀ tó lé ní àbọ̀rọ̀. àtòrí ti di ìròyìn tá a lè máa fún. bẹ́ẹ̀ náà ni gbogbo ti bẹ pátápátá. bó bá ti ń bẹ iná ni ó ti mọ ní àwọn ìròyìn tí ó wà pẹ̀lú ẹ̀. àjẹpẹ́ ọlọ́run wọlé awọ́lù wọlé áhírù wọ́n sọ́ọ́lù wọlé báásínù wà wú àbíkú lè ṣe ìrìn náà ni ẹ ọlọ́run ọba ní ọba àkọ́kọ́. ọlọ́run ọba àkọ́kọ́ o. ọ̀nì ọba àkọ́kọ́. ọ̀nì ọba àkọ́kọ́. ní ìkẹ́kọ̀ ọ̀sáájú rẹ̀ rárá. ọ̀sáájú rẹ̀ rárá. ìkọ̀ àdúrà díkà níbi ọ̀sán lọ́la àdúrà. ìwà náà díkà níbi ọ̀sán lọ́la àdúrà. nígbà àdúrà tọkọ wa pé ká máa ti bẹ àdúrà wa pé ká máa ti bẹ ọlọ́run. ìdàgbé kó túmọ̀ sí bọ́lọ̀ ṣe ń bẹ̀ yìí. iná ní ìròyìn ẹ̀ ti bẹ pẹ̀lú ẹ̀ tí ò sí èméjì ń bẹ̀. lẹ́yìn ìgbà náà làwọn mọ̀tẹ́sí la sọ yìí pé. lẹ́yìn ìgbà náà mọ̀tẹ́sí la sọ pé o. ìpìlẹ̀ ìkejì ìkejì inú ìpìlẹ̀ tàwọn. ìkejì inú ìpìlẹ̀ tàwọn. òun náà ni àlàádẹ́lì òun náà ni títẹ déédéé ẹ̀yin ló sì rí pé títẹ déédéé ṣe déédé yìí. ẹ inú tọ́lọ̀ ọba ń pàṣẹ fún wa ká máa ṣe ni. náà tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ fún wa ká máa ṣe ni o. ẹ ìgbé tọ́tọ̀ ń pàṣẹ wa sọ̀rọ̀ fún wa ni. tọ́lọ̀ ń pàṣẹ sọ̀rọ̀ fún wa ni. ọlọ́run sọ pé ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba. ọlọ́run pàṣẹ pé ká máa ṣe déédé. ọlọ́run pàṣẹ pé ká máa ṣe déédé. bóòlù yóò ṣe wá ṣe wá ìtumọ̀ làwọn ní lọ́dọ̀ tàwọn. òun náà ní pé gbogbo sí ọlọ́run dáadáa nìyẹn gbọ́dọ̀ máa fi ròyìn rẹ̀ èèyàn gbọ́dọ̀ bá burú kankan ròyìn rẹ̀ ẹ̀ àṣàlàyé tọ́pọ̀ lórí ilé ìlànà wá àtúndé máa rìpíìtì ẹ̀ àtọ̀tọ̀ ń sókí ní èsì wípé kápẹ́kẹ́ ní yẹ ọ̀dà àbíkẹ́ ní ìdá lọ́dọ̀ mẹ́ẹ̀dé nìyẹn ni lọ́dọ̀ mẹ́ẹ̀dé nìyẹn ni téèyàn rí kọjá lásìkò kan ó lè má da lásìkò míì èléyìn rí pé ọ̀dà lásìkò lásìkò kan lójú wa da lásìkò mi sẹ́nìkan rí pé ọ̀dà lásìkò kan ẹlòmíì lè máa rí pé ń tọ́da ni kàtọ́ bá bá ọmọ wí lórí ẹ̀kọ́ rẹ̀ tí ò mójútó wọ́n máa wò ó pé nínà ẹ̀ka tá à ń ná lórí ẹ̀kọ́ ni kí ló dé ìtẹ́ ìsìnkú wọn ọ̀dà ẹ̀ ń bá ti ń wòye sí ńgbà tẹ́ bá nà tí ọmọ torí ẹ̀ tẹ́ bí nà. ẹ̀ ń tí bá ti ń wòye lásìkò tẹ́ ẹ̀ nà tí ó ti mọ̀ tẹ́ lórí ẹ̀ máa nà ọ̀tọ̀ àti tọ́ ọ ní. bẹ́ẹ̀ ọjọ́ iwájú tí wọ́n ń wò tí ó tó ṣe ló ń tó ń ṣe wò. ọjọ́ iwájú tí wọ́n ń wò tí ó tó ọjọ́ ọ̀la rẹ̀ ṣe wọ́n ṣe. ẹ ajẹ́ pé tá a bá ní dáadáa ọ̀nbẹ́ ń fi ṣe ọlọ́run ta tún sọ pé ìkan òyìn kẹ ikú tó ń bẹ ń bẹ yẹn nípa ìwòye àwa ẹ̀dá nípa ìwòye àwa ẹ̀dá inú rẹ̀ ó dùn kọ́lọ̀ ń ti dáadáa bò nígbà tí ọmọ rẹ̀ bá ṣaláìsí lójú rẹ̀ náà inú rẹ̀ ó bàjẹ́ pé àìdá lílé ẹ ọlọ́run ti sọ pé kólékó ló ń mẹ́ni ìdílà àtóore àti sí ètóore àgbà ọlọ́run ló ti wá òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó sì sọ fún wa pé nínú orígun gbàgbọ́ òdodo ẹlẹ́ẹ̀kẹfà rẹ̀ ó bẹ̀rẹ̀ àlìyé máa níbi lọ́kọ́dárì. غيره وشره gbàgbà fi dáadáa àti tí ọ̀dà ni. dáadáa ìtí wákàtí dáadáa. ìtí wákàtí dáadáa. àdéhùn ọ̀kàtà ìdá yẹn. ọ̀kàtà ìdá yẹn. ìjòkó ti mọ̀ yìí pé ọ̀dọ̀ ọlọ́run ló wá. ẹ àwọn ọmọ tẹ̀sí lọ bẹ yìí pé dáadáa nìkan láàmú fi ròyìn ìjọ ọlọ́run. àgbọ̀dọ̀ bá burú yẹn. wọ́n tún wá mọ́lé lórí. ìpè ajẹ́ pé ọlọ́run ní máa ti dáadáa. ìpè èèyàn ní máa ń sa ìdá. ọlọ́run ti sọ ọlọ́run ló dá yín àti tẹ́tẹ́ ń ṣe. ọlọ́run tó lémi ọlọ́run ni mo dá yín àti tẹ́tẹ́ ń ṣe. ìyẹn wà nù sùràtù sọ̀fàtì nínú àyà ninety six. ọwọ́ àti sùràtù sọ̀fàtì àyà ninety six. ẹ ẹlẹ́ẹ̀kẹta tá a wá ti fẹ́ bẹ̀rẹ̀ lónìí. ẹlẹ́ẹ̀kẹta tá a wá bẹ̀rẹ̀ lónìí. tọ́jẹ́ ìpìlẹ̀ fún àwọn mọ̀tẹ́sílà. ẹ òun náà ni gbólóhùn wọn tí wọ́n sọ òun náà ni àwọn àdéhùn tọ́lọ́ tó ṣe. àti àwọn ìlérí ìyà tó ṣe. àti àwọn ìlérí ìyà tó ṣe. lọ́dọ̀ àwọn mọ̀tẹ́sílà. lọ́dọ̀ àwọn mọ̀tẹ́sílà. ọ̀sọ̀kọ́lọ̀ ń ti sàdéhùn àwọn dáadáa kan nínú Qur'an. ọ̀sọ̀kọ́lọ̀ ń sàdéhùn dáadáa kan nínú Qur'an. ó ti ṣe àwọn ìlérí ìyà kan nínú Qur'an. ó ti ṣe àwọn ìlérí ìyà kan nínú Qur'an lọ́rọ̀ ẹ̀yàn lórí ẹ̀mí òun. ọlọ́run kan sọ pé òun ti sàánú lọ́rọ̀ yẹn lórí ẹ̀mí òun. ọlọ́run ti tún sọ láàyè nínú súrátù nìsá. ọlọ́run tún sọ láàyè nínú súrátù nìsá. ayọ̀ ọgọ́rùn-ún. ayọ̀ ọgọ́rùn-ún. ọlọ́run sọ pé wà á máa ń yọ hájírí fi sabilillahi yajid fil ardi muragaman kathiran wa sa'a wa man yakhruj min baytihi muhajiran ila Allahi wa rasulihi ọlọ́ni wa máa ń yọ hajiri fi sabilillah ẹ yòówù tó bá ṣe hijira nítorí tọ́lọ́hún. ẹnì ọlọ́run ẹ yòówù tó bá ṣe hijira nítorí tọ́lọ́hún o. tó fi ibi díẹ̀ tí o ti rọrùn fún láti sìn tó fi ilẹ̀ tó wá sáàyè tí ẹsẹ o ti rọrùn fún. tó fi fi dájú o ti rọrùn fún láti sílẹ̀ tọ́wọ́ lọ sí dáàyè bí ẹsẹ o ti rọrùn fún. ẹ̀yin yóò tọ́ba ti ń dàníyàn bẹ́ẹ̀ kó n fẹ́ fi àyè kan tó ń tiri ọlọ́run sì ń fẹ́ fi lẹ̀. ẹ̀yin yóò ti bá ti ń dàníyàn kó n fẹ́ fi àyè tó ń tiri ọlọ́run sì ń lẹ̀ o. ọlọ́ni ẹ̀jẹ̀

ọlọ́run ti fi gbogbo rẹ̀ láti wà tó ti dáyé. àwọn nǹkan tí wọn máa jẹ ìjẹ ẹmu fọmọ ẹjẹ ènìyàn ọlọ́run ti pe gbogbo rẹ̀ lẹ́fún fún ẹgbọ́n tó dáwọ́. kọ̀tá ààyè tó dé tó ní bá. kọ̀tá ààyè tó dé tó ti ní bá. àbí tó ọba mọ sẹ́ẹ̀sì. àbí tó ọba mọ sẹ́ẹ̀sì o. tọ́ ọba dáko ni. tọ́ ọba dáko ni. tọ́ ọba yẹ kó ọbẹ̀ jẹ nǹkan irúgbìn. tọ́ ọba ti dáko ó ti ráhùn mí tó ti lálẹ́ mu. tọ́ ọba ti fẹ́ dáko ó ráhùn sọ́mi tó tó lálẹ́ mu. bẹ́ẹ̀ náà sì ni bósomi ní bósomi lọ ń wà láà nítorí ẹ̀. bósomi lọ ń wà láà nítorí ẹ̀. ọ abẹ́ ẹ̀lẹ̀ bí omi ò ní wọ́n láàyè kankan kọ́ ọba ń bẹ̀. ẹ ọlọ́sọ yìí pé ọlọ́sọ yìí pé ẹ padà níyàn kó n fẹ́ ṣe hijira tọ́wọ́ agbéra yóò rí ààyè míì kí ọ tẹ lọ́rùn kí ọ jẹ́ rọrùn fún wa máa ń yá kúrújẹ́ mi ń bẹ̀ é ti hi muhajira ní ilàlá ìwárọ̀ sùúlì ẹ yóò tọ́ bá file rẹ̀ lẹ̀ tó ṣe hijira lọ́sọ́dọ̀ nítorí tọ́lọ́hún àti òjíṣẹ́ tó mọ ayúdẹ́rẹ́ kí o lè mọ oṣù kò tí ì wá débi tí ń lọ ikú bá dé lójú ọ̀nà àpàdé wà kọ́ àjùrù àlọ́lá ẹ̀sán rẹ̀ ó ti rìn lẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ẹ̀sán rẹ̀ nílẹ̀ ti wàkàánà làwù akúkúrà rọ̀hìmá ọlọ́run bá jẹ́ aláforíjì aláàánú. ọlọ́run jẹ́ ọba aláforíjì ó ti jọba aláàánú. ọlọ́run ní ẹ̀sán rẹ̀ ó ti rinlẹ̀ lọ́dọ̀ òun. ọlọ́run lẹ́sàn-án ẹ̀rọ ẹ̀ nílẹ̀ ti rìn lọ́dọ̀ òun. ọ̀rọ̀ ọlọ́run ọba òdodo ni. ọ̀rọ̀ ọlọ́run òdodo ni o. òun lọ fẹ́ san lẹ́sàn-án lórí lórí iṣẹ́ tó ṣe. òun lọ fẹ́ san lẹ́sàn-án lórí tó fẹ́. ó ti ẹ̀sìn ẹ̀jẹ̀ pé kì í parí iṣẹ́ òun ṣùgbọ́n ti láàníyàn ó sì ti bẹ̀rẹ̀ rẹ̀. ẹ wàá ẹ àwọn amúntẹ̀sí la sọ yìí pé fàkọ́jú wàjá wàkọ́ àjùrù wà lọ́la yìí pé wàjá bá àjùrù wà lọ́la kọ́ ẹ̀sán rẹ̀ ti di túláàsì lọ́dọ̀ ọlọ́run. àwọn amúntẹ̀sí la ẹ àwọn wá ti di pé ẹ̀sán rẹ̀ ti di túláàsì lọ́dọ̀ ọlọ́run. ẹ bẹ́ẹ̀ náà ni wọ́n sọ yìí pé nkí òbójú mu ni lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́ sàdéhùn gan ẹ̀kọ́ wa mọ̀ mú sẹ́ẹ̀ ẹ eh, wọn ní kò bójú mu ajẹpẹ lọ́dọ̀ ọmọ ẹdẹ ènìyàn náà lọ́dọ̀ Ọlọ́run ọba náà kò bójú mu wọn ní tọ́lọ́ tó wá gbébọ̀ alẹ́ lọ́rùn nínú àwọn nǹkan ẹ̀sìn yìí àwọn amútẹ̀sí la sọ pé tọ́lọ́ tó wá gbébọ̀ alọ́rùn nínú nǹkan ẹ̀sìn yìí nínú àwọn nǹkan ẹ̀sìn yìí ẹ eh, àwọn tó lágbára tó fa wàhálà lọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀sán káwá sọ pé kì í ti túláàsì lórí Ọlọ́run kó tẹ̀sán ọba mu rárá ipe ipe iṣẹ́ yẹn ó di túláàsì ẹ̀san ó ti di túláàsì lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìlérí ìyàtọ̀ Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ náà ni ìlérí ìyàtọ̀ Ọlọ́run bá ṣe lọ́dọ̀ tí wọn ajẹ́pọ̀ parọ́ nù eh, ìwọ sí ni ìdúró ọ̀gbọ̀dọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ kíra kíkọ́ aláàfin fún wa létí lórí ní tiẹ̀ wí yìí ẹ̀ ní tiẹ̀ wí ó túmọ̀ sí pé wọ́n sọ pé eh, iṣẹ́ ni ó gbé yẹ̀wò àlìjọ́ náà nù. ní tí wọ́n sọ yẹn ni pé iṣẹ́ ni ó gbé yẹ̀wò àlìjọ́ náà nìyẹn eh, o. wọ́n sọ pé iṣẹ́ ni ó gbé yẹ̀wò àlìjọ́ náà nù. ní tí wọ́n jẹ́ oyè wa ni pé iṣẹ́ ni ó gbé yẹ̀wò àlìjọ́ náà nìyẹn o. wọ́n ní tó ń sọ yìí pé ẹ ń bá ṣe àṣìṣe tí ọ̀lẹ́bọ nú. wọ́n sọ pé ẹ ń bá ṣe àṣìṣe tí ọ̀lẹ́bọ nú sáàsì fún kọ́lọ́ ọmú ìyà jẹ́ rẹ. láti ike kọ́lọ́ ọmú ìlérí rẹ tẹ́. láti ike kọ́lọ́ ọmú ìlérí rẹ tẹ́. ẹ̀ ń gbọ́ ọlọ́run ní ìyà gidi ní ọmọ ọbẹ̀ fún ẹ ń bá pààyàn lápá àbòsí. ń gbọ́ ọlọ́run ní ìyà ní ọmọ ọbẹ̀ fún ẹ tó bá pààyàn nípa àbòsí. ẹ kódà kọjá mùsùlùmí. kódà kọjá mùsùlùmí. àbí ẹni tó bá jẹ́ kó ṣe tìǹà. àbẹ́ ẹni tó jẹ́ kó mutí. tọ́lọ́ ń ṣe ìlérí ìyà fún wọn. ẹ wọ́n ní túláàsì ní kọ́lọ́ ń kó mú ìlérí ìyà rẹ̀ ń tẹ́. tí ọba ti mú sẹ́. tí ọba ti mú sẹ́. a jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ti yàtọ̀ sí bó ṣe wí nù gbọ́dọ̀ yàtọ̀ sí bó inú. iyún ò sì gbọ́dọ̀ kó pa ọlọ́run. iyún ò sì gbọ́dọ̀ kó ṣẹlẹ̀ ń pa ọlọ́run. ẹ ntàwọn awòye ti ń bi ọ̀rọ̀ wọn ti ń sọ kalẹ̀ yìí. ẹ òun náà ní pé kọ̀sẹ́rì ń bi àyà tí wọ́n mú wá yẹn. ẹ ọlọ́wọ́ bá sọ pé fakọ́dí wàkọ́ àjẹrù alàlá ẹ̀sán rẹ̀ ó ti rinlẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ẹ gbogbo ń ta ṣe ní ìtẹ́ dáadáa. kò sí kankan tó lè ṣe déédéé ìdẹ̀kùn tọ́lọ̀ nílé ayé ká tó pọ̀ mọ́. kò ìwọ náà wo ẹyin jú ẹyọ oró kan ká mọ̀ méjèèjì tó fi ń rìnà. ìwọ náà wo ẹyin jú tó fi ń rìnà ká ẹyọ kan náà ká má méjèèjì gan. tọ́ ọ bá ti jí láàárọ̀ wàá mú wèé sẹ́gbẹ́ rẹ mú tákàdá sẹ́gbẹ́ rẹ kó o sì báyìí rò sí kọ́ wa máa sírò tó rí nípasẹ̀ wípé ojú ló fi rí ló fi rí àtìmẹ́ǹtì yẹn dé. kọ́ wá wo àwọn nǹkan ẹ̀ tó rí lọ́jà ìdàgbọ́n náà látara ojú ìsìn fúnra rẹ̀ kó wo iṣẹ́ wo ló ṣe láti yọrí. gbogbo iṣẹ́ wo ló ṣe láti yọrí. àṣeyọrí. àṣeyọrí. lójúmọ́ láti làárọ̀. lójúmọ́ láti àárọ̀. títílẹ̀ fi sú. títílẹ̀ fi sú. kọ́ ọmọ sọ kọ́ ọmọ kọ́kalẹ̀. kọ́ ọmọ kọ́kalẹ̀. lọ́jọ́ pé nítorí wípé o ní ẹyin jú. nítorí pé o lẹ́yin jú ni. ìní òfin rí ṣe. ìní òfin rí ṣe. ẹ̀ẹ̀kan wá wo iye rẹ̀ ní ọdún kan àti ọdún tó lò láyé. kó o fi yóò sẹ́gbẹ̀ẹ́ kan. kọ́ wá sì fi ro àtífẹ́ǹtì wo ló ní nípa ẹnu tọ́lọ̀ ń ṣe fún ọ. ẹ ẹ àṣeyọrí wo ló ní nítorí ẹnu tọ́lọ̀ ń ṣe fún ọ. tọ́jà pé ẹlòmíì tọ́ bá láti ẹ̀yọ́ ọmọ kálò lónìí ẹ̀ ní gbọ́n ti wí. kọ́ wá máa ti látàárọ̀ sí ìdálẹ́ kọ wá sáǹsì ẹ ọdún tó fi sílé ayé kájẹ áfíríkì ṣé irun rẹ tó bá wá kí tọ́wá dìyàn wákàtí márùn tọ́wá kí tó di ìrọ̀rùn tó di oore ẹ̀san oore ojú rẹ lásán tó dé orí ẹ̀ tó ojú rẹ̀ tó bí rẹ̀ lásán. tó jẹ́ pé tí ò nírú ẹ̀ irú àṣemẹ́sì tí wọ́n ní òun ò lé dé kátó wá fi ẹsẹ̀ rẹ̀ tó fi rìn kápọ̀ ọkọ rẹ̀ tó fi gbà kan kápẹ́ etí gan ká má sì sọ ìwé etí ká má sì sọ ká má sì sọ tá a fi ń gbọ́ràn nu etí ọwọ́ awọ yìí lásán bí ọba sí mbẹ ẹ òǹtọ̀ wo ni máa rí ọ̀rọ̀ gbọ́ dáadáa lórí wẹ́ construction ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí bí wéèfù ó ti máa lọ síbi tó ti gbọ́rọ̀ ẹ táwọn oníṣẹ́ ṣàlàyé ẹ mélòó la fẹ́ sí la fẹ́ sí mi ní adúgbò yìí ẹ orí ọlọ́run tó ṣe fún wa lórí ilé ayé yìí níta ń ṣe láéláé kò lè di kátó wá pé orí tọ̀run níyàn wà wà nù àjẹnà gbére àjẹ wípé àjẹ wípé ìwà ọlọ́run sọ pé fakọ́dé wà kọ́ à ajiruhu alala ẹ̀san rẹ̀ tinú rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ló ṣe lọ́rọ̀ yẹn fara rẹ̀ kì í ṣe pé nítorí pé wá ti tẹ̀wé bẹ́ẹ̀ wá sọ dọ̀rọ̀ yẹn lórí Ọlọ́run. ẹ̀san rẹ̀ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ló ṣe ẹ̀san yẹn lọ́rọ̀ yẹn fún ara rẹ̀ kì í ṣe kó ti wá jẹ́ kó ti jọ ọ̀rọ̀ yẹn fún ọ láti mú nǹkan yẹn bẹ́ẹ̀ ni. ẹ kì í ṣe kó ti wá jẹ́ ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ Ọlọ́run torí iṣẹ́ tó ṣe. kì í ṣe kó ti wá jẹ́ yẹn fún Ọlọ́run tó ti bẹnu lọ́wọ́ sóràtò fàásìrì àyà thirty four àti thirty five ọlọ́wọ́ bá sọ pé nípa àwọn ará àlìjánná ọlọ́wọ́ bá sọ pé wà qalu alhamdulillahi alladhi adhaba 'anna al-hazan inna rabbana laghafurun shakur alladhi ahallana dara al-muqamati min fadlihi la yamassuna fiha nasabun wala yamassuna fiha lugub àwọn ẹni àwọn ará àlìjánná ọlọ́njẹ́ àjọ wà nù wọn. ọlọ́njẹ́ àjọ wà nù àlìjánná ọlọ́jẹ́ wà nù àwọn àdínà wọn. nígbà tí wọ́n bá dé nù àlìjánná. nígbà tí wọ́n bá dé nù àlìjánná. sẹ́ẹ̀mà kọ́lọ́n alimọ̀mọ̀ kánà wà máa sáyà kúnu wà máa láwù kánà kẹ́ ìbà sáyà kúnu. ọlọ́run ní màtí tó ti tẹ́lẹ̀. ọlọ́run ní màtí tó ti tẹ́lẹ̀. àti tí ó tẹ́lẹ̀. àti tí ó tẹ́lẹ̀. àti tá a bá ní ìdẹ̀kùn ọlọ́run àlìjánà. nígbà tá a bá ní ìdẹ̀kùn ọlọ́run àlìjánà. tá a wá wòye ti tá a ṣe nínú ilé ayé. tá a wòye ti tá a ṣe láyé. tá ibi tá a máa lò ní àlìjánà. àti iye ìgbà tá a máa lò lọ péré bẹ́ẹ̀. tá a tá a wá lò péré ní ilé ayé. tá máa sọ ní pé alihamudulilayi lẹ́ni adahaba anna alhazan ẹ̀yìn ní fọlọ́run àwọn bàbá yẹrẹ o. ẹ̀yin ẹ̀tọ́ ọlọ́run ni. o. ẹ ẹ tó ṣe pé ohun ìbànújẹ́ kò fún wa. àlèkúsùnù àti àlèhásánù ìtumọ̀ kan náà ni. àlèkúsùnù àti àlèhásánù kankan náà ni. òun náà ni ìbànújẹ́. òun náà ni ìbànújẹ́. àlèhásánù náà ti máa ń jẹ ntọ́ba tó le. àlèhásánù ti máa ń jẹ ntọ́ba le. ntọ́ba sòrò. a máa jẹ hásánù ní ìdílágbáwá. ṣùgbọ́n nínú ìdílágbáwá. ṣùgbọ́n bíi èyí táwọn sàbẹ fi tú òun náà ni ìbànújẹ́ kéde ọmọ ògbó wa ọdọ sí ìfìlà àlìjẹ náà wà báyìí pẹ̀lú gbogbo iṣẹ́ tí mo ń ṣe. kéde ọmọ rò lé ayé kéde iṣẹ́ tí mo ń ṣe ìfìlà àlìjẹ náà wọ. ìtọ́jà ń bẹ̀ tó tó báyìí. èsì ọ̀dà ń bẹ̀ tọ́lọ̀ ń òkun báyìí. ẹ̀ka ló ṣe bá adé náà àlìjẹ náà ìbànújẹ́ àwọn àmọ̀ sẹ́gbẹ́ alihamudulilayi gbogbo ẹ̀yin pátápátá ẹ̀tọ́ ọlọ́ọ̀ni. alẹ́ bí adahaba alimẹ́lẹ́ hazard tó mú ìbànújẹ́ kú òkun wa. tó mú ìbànújẹ́ kú òkun wa. iná rọ̀bànà lágàbòrò ìlúṣàgò. ọlọ́run ọba wa ọba aláforíjì ni. lọ́lọ́jọ́ ọlọ́run ọba wa ọba aláforíjì ni. ọba ti máa gbọ́ pé ni. ọba ti máa gbọ́ pé sí

nínú àlìjánná. nínú àlìjánná tọ̀run. nínú àlìjánná tọ̀run. láyà má súnà àbíyá nasọ̀bùn wàhálà kankan ò ní fọwọ́ bá ara àlìjánná. wàhálà kankan ò ní fọwọ́ bá ara àlìjánná. wàhálà àyà má súnà bíi àlùkù. kíkà rẹ̀ kankan kò sì ní bá wa ń bẹ̀. kíkà rẹ̀ kankan kò sì ní bá wa ń o. ẹ kọ́lọ̀ ní ogun nípìn ń o wọ́lá ti wọ́lá nù rẹ ẹ ìta fẹ́ lù bẹ́ẹ̀ ni pé ìta máa sọ ni pé dara al-muqamati min fadlihi ọpẹ́ ni fọlọ́run tó fi wá sí ààyè ìjókòó yìí kọjá pé nù ọlá rẹ̀ ni ẹni tí a fẹ́ ni pé bọ́lọ̀ táwọn náà gbàlè jẹ́nà táwọn fi dúpẹ́ ìmọ̀sọ̀ yìí Bukhari. ọ̀rọ̀ tó fẹsẹ̀ rin lẹ ní. látọ̀dọ̀ Aisha. sọlọ̀ nǹkan yọnu sí i. kí òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé. tẹ́sídù tẹ́sídù wà kọ́rìbù wà ábṣírù fàyínnahu láyé dìkìlù àhàdùn àlìjánná láyé dìkìlù àhàdàn àlìjánná tàbí àmàlò. ẹ máa ti ẹ máa ti tẹ́sí òsì déédéé ó ní àlọ́sọ̀gbẹ́ máa ń ṣe tó ṣe déédéé o. ẹ sì máa jẹ́ kí sẹ́yìn ọwọ́ àwọn tó wọ̀n sí. ẹ sì máa jẹ́ kí sẹ́yìn ọwọ́ àwọn tó wọ̀n sí. ìyẹn ni pé tí wọ́n bá sọ nǹkan fún yín nípa ẹ̀sìn. ìyẹn pé tí wọ́n sọ nǹkan fún yín nípa ẹ̀sìn. tọ́wọ́ àgbà lọ́kàn yín. tọ́wọ́ àgbà lọ́kàn yín. níbo láti wá sí ilé ìbáyìí. níbo láti wá sí ilé ìbáyìí. ìlú ìdérí báyìí. níbo láti wá mórí bọ́ báyìí. ẹ sá ṣe tí ó súnmọ́ ìpayà Ọlọ́run. ẹ ṣe tí ó súnmọ́ ẹ máa gbìyànjú kọjá pé tẹ́ ẹ máa ṣe kọ́sà máa jẹ́ déédéé kẹ́ẹ̀sì máa súnmọ́ tọ́lọ́run. ẹ máa gbìyànjú kọjá pé tẹ́ ẹ máa ṣe kọ́sà máa jẹ́ déédéé kẹ́ẹ̀sì máa súnmọ́ tọ́lọ́run. wàá kú ṣerú ẹ ti máa gba ẹ máa gbàró dùnú. ẹ ti máa gbàró dùnú. fàyínàwó láyú díkìlù àhàdán àlìjáná tààmàlù kọ̀sẹ́nì kankan tọ́jà yìí pé iṣẹ́ rẹ̀ tó ṣeun ọwọ́ rẹ̀ gẹ́lẹ́ náà ni wàá gbé wà nìjẹ́ náà. ọ̀sẹ́ni kankan náà tó lè gbé àwọn ọ̀sẹ̀ rẹ̀ tó bá ti gẹ́lẹ̀ ni yóò mọ̀ wà nìjẹ́ náà. ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run o. ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run. táwọn àyà mi àbí àdìsí lórí àdìsí ẹyọkan tí péré ìwọ ni kò ṣe rìsáàjì dáadáa ẹ mọyì àdìsí mi tí ó tún sàlàyé nǹkan mi tí ò ní ní ìdíyàn rárá ẹ anabi wa sallallahu alayhi wa sallam ó ní kò sí ẹnìkan tó yẹ kó ọwọ́ ọ̀sẹ̀ rẹ̀ lásán ni ó mú wa àlìjẹ́nà. ọ̀dùwàlà àǹtà ya rasulallah wọ́n ní pé bẹ́ẹ̀ náà ni ìwọ òjijì ọlọ́run. wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ náà orí ọlọ́run. pé bẹ́ẹ̀ náà ni àti ìwọ òjijì ọlọ́run. kọ́ọ̀là wàlà àná oníkódà èmi gan náà kì í ṣe pété èmi lásán ní òpin wàlìjẹ́ náà. ọ̀là náà ìwé oníkódà èmi gan kì í ṣe pété èmi lásán ní òpin wàlìjẹ́ náà. ilá ayé sàgàmọ́dà ní láwù bímọ àforíjì rẹ̀ kó fi gbòmí láti àyàfi bọ́lá ọba àdékọ́lá kọ́ fẹ́ àforíjì rẹ̀ kọ́ láti. ó sì fi àánú rẹ̀ kò fi láti yí. ó sì fi àánú rẹ̀ kò láti yí. nítorí oṣù náà bá dà ọgbọ́dọ̀ jọra rẹ̀ lójú. nítorí oṣù náà bá dà ọgbọ́dọ̀ jọra rẹ̀ lójú. ọlọ́run ti ṣe lọ́rọ̀ lórí ara rẹ̀ pé òun ọmọ sàánú ẹ̀dá rẹ̀ ọlọ́run ti fẹ́ rán ìlú ara gbọ́dọ̀ máa sàánú ẹ̀dá lórí rẹ̀. ìwọ ìwọ gbépa. ìwọ gbépa o. tọ́ ọba ti gbépa ọlọ́run ọlọ́run ṣe kíni yóò fi ìbùkún rẹ sí. tọ́ ọba ti gbépa ọlọ́run fi ìbùkún rẹ sí. ẹ ẹ àwọn tí ọba gbépa. àwọn tí ọba gbépa. ẹ ọlọ́run sì lè kejì náà ti tiẹ̀ náà. ọlọ́run fẹ́ kejì náà ti tiẹ̀ náà. ẹ̀gbọ́n tọ́lọ́ sọ pa àwọn yẹ̀wù dín ni. ẹ̀gbọ́n tọ́lọ́ nígbà tí wọ́n gbé ọkàn wọn kó mi lọ lọ́wọ́. nígbà tí wọ́n gbé ọkàn wọn kó mi lọ. ọlọ́run náà wàá bá wọn yí dáadáa. ọlọ́run náà wàá bá wọn yí dáadáa. ẹ ọ wá dé tí òjò ẹ̀ráyè fún tọ́lọ́run mọ́. ọ wá dé tí fún mọ àwọn lórí ọlọ́run ò sì ní fún lọ́lọ́run ìjọba ẹ̀ ọ bá jẹ pé bàjẹ́ ní í ṣe èkó yóò tó jókòó ti dáadáa ìgbàgbọ́ àwọn ẹni ọlọ́run tẹ́ jẹ́ àlùsùn náà wà ní jàmáà. ìgbàgbọ́ àwọn lórí tẹ́tí mọ́mì bá ń ṣe. lórí òun náà ní pé ọlọ́run yóò fi àánú rẹ̀ yóò fi gbé wọ àlùjánnà. òun náà ní pé àánú rẹ̀ ọlọ́run yóò fi gbé wọ àlùjánnà. ẹ lọ wọnú mùkọ́dìmà tí àfa wa tó àbí zayd al wa ní tó ṣe fún rìsálà àrísàlà yẹn tí a fi kù ni. àrísàlà yẹn tí a fi kù ni. ṣùgbọ́n àwọn àbá kọ̀ọ̀kan ní wọ́n ti fẹ́ kọ́ sí àfikù wọ́n tó a fi ọ̀rọ̀ àdídà sí bẹ̀rẹ̀. ṣùgbọ́n àwọn àbá kọ̀ọ̀kan ní wọ́n ti fẹ́ kọ́ àbá wa tó àbí zayidi lẹ́yìnra wa ni tó ti àrísàlà. àbá wa àbí zayidi tó ti àrísàlà. ẹ ọwọ́ àfi sínú mọ̀kọ́símọ̀ rẹ̀. ẹ lọ kàdáadáa. ó ní ẹ̀ ń tọ́lọ́ wọ́n lẹ́nu tọ́lọ̀ bá sàánú rẹ̀. tó fi wọ àlìjẹ́nà. tó fi wọ àlìjẹ́nà. láti nu ọlá ọlọ́run. láti nu ọlá ọlọ́run ni o. ìwé tọ́lọ̀ ń bá fìyà jẹ. ẹ̀dọ́lọ́ bá fìyà jẹ. àbọ̀ pàásì bọ̀ràn lọ́wọ́. àbọ̀ pàásì bọ̀ràn lọ́wọ́. tó ṣe déédé iṣẹ́ rẹ̀ lọ́lọ́run ṣe fún. iṣẹ́ rẹ̀ lọ́fà. iṣẹ́ rẹ̀ lọ́fà. ẹ gbígbàgbọ́ àwọn ẹni ọlọ́run ṣe rí nìyẹn àwọn alùpùpù wà lùjẹ̀ máa. ẹ ntáwọn mọ́tẹ̀sílà fẹ́ lò. ntáwọn mọ́tẹ̀sílà fẹ́ lò. níbi ọ̀rọ̀ wọn yìí. níbi ọ̀rọ̀ wọn yìí. òun náà ni wípé mú mi tí ọba ti túbá kó tó papòdà àwọn sọ pé túláàtì ni ọlọ́run mú àdéhùn rẹ̀ sí pé yóò wíyà jẹ́. yóò sì máa bẹ gbére nu náà ni pẹ̀lú àwọn kèbèrè ìgbẹ́ ìyá tiẹ̀ wá lè kéré díẹ̀ sí ti kèbèrè. táwọn mọ́tẹ̀sí la sọ nìyẹn lọ́mọdé àbọ̀ àwọn alùpùpù náà wà lè jẹ̀mọ́ à. lọ́dọ̀ náà ni tí mo ti sọ fún wọn. ẹ alákọ̀ọ́kọ́ ń bẹ̀. alákọ̀ọ́kọ́ òun náà ní pé ẹ bá kú lórí tawhid tó kú lórí la ilaha illallah muhammadu rasulullah irú ẹni bẹ́ẹ̀ yọ wà àlìjánnà ẹ ìtọ́kítẹ́rì gbólé lórí nìyẹn ẹ tọ́ba wa ti ẹ̀jẹ̀ pé ọlọ́run fìyà jẹ́ pẹ̀lú náà nítorí iṣẹ́ kan tó ṣe. ẹ ìyẹn ni pé ẹ tó jẹ́ pé kìí ṣe kó gbólóhùn yẹn kó tó gbó o ṣùgbọ́n lórí tawhid lọ́wọ́ àkótó ó sì kú lórí lórí tàwọn ìlú yẹn ọlọ́run bá tiẹ̀ wá fi ìyá aná jẹ lórí iṣẹ́ kan tó ṣe ọlọ́run sì pàpà wá yọkù ń bẹ̀ pẹ̀lú pé ànábì wa sallallahu alaihi wasallam yọ wà jẹ́ bí àjẹ́nà ni àtúbọ̀tán rẹ̀ tí ọmọ gbígbẹ̀ lọ gbé rẹ̀ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwọn alùsùn náà wà lè jàmá òun náà ni kẹ́ ẹ bá kú lórí ẹ bọ́ ọba àmọ́ pera rẹ̀ mùsùlùmí ọba àjẹ́ ànábì wa lọ́lọ́run sọ ló jẹ́ àbọ̀njẹ́ abdullahi nítorí ọmọ ẹ̀jẹ̀ mbẹ́ tọ́ba kú lórí ẹ̀bọ tó fi nàárì abàdàdì yọọ máa bẹlẹ péré nínú náà lọ́nà ẹ̀rí ti dúró lórí nínú Quran àti àdìsá nígbà sallallahu alaihi wasallam. ẹ bá jẹ́ pé mùsùlùmí tó bá jẹ́ wípé ó dá ẹ̀ṣẹ̀ ńlá tó sì takúlé lórí títì dá tí ọ̀wà túbá tó tó di kókó irú ẹni bẹ́ẹ̀ kì í ti fi yọ ọmọ bẹ lọ gbére nù náà o ẹ ń gbọ́ ọlọ́run bá fi yà á náà jẹ́ òní máa bẹ lọ gbére mbẹ́ ẹ torí pé anabi wasala allah alayhi wa sallam sọ fún wa yìí pé ẹ sí ọmọ náà kó bá ń bẹ lọ́kàn rẹ̀ ní gbàgbọ́ òdodo yóò sì jáde kó nù náà lọ. ẹ ti ọmọ náà kó bá bẹ nù gbàgbọ́ rẹ̀ yóò jáde kó nù gbàgbọ́ náà lọ ẹ tó ṣe pé ìgbàgbọ́ ìgbàgbọ́ ti bẹ lọ́kàn rẹ̀. ẹ tó yàtọ̀ pé ìgbàgbọ́ ti bẹ lọ́kàn rẹ̀. ẹ ó kéré pọ̀ kò ju bí ọmọ náà gún lọ. ó kéré pọ̀ kò ju bí ọmọ náà gún lọ. ẹ ìtàn pé ní dára ẹ kò jù bẹ́ẹ̀ lọ ẹ kọjá kò jù bí atọ́mù lọ lọ́dọ̀ ẹ̀yin ní sáyẹ́ǹsì. ẹ tí irú bá fi tẹnu ẹ̀mí rẹ̀ yóò wọnú àlìjáná kan yìí ní máa bẹ̀rẹ̀ péré nínú náà ẹ ọ̀tọ̀rọ̀ túbá fọ̀tọ̀rọ̀ túbá ẹ ọlọ́run ó sì mú kúrò nínú náà tọ́lọ́run bá fi yà á náà jẹ́. ẹ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ lọ́dọ̀ àwọn alùsùn náà wà lìjẹ̀mọ́ à. ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ lọ́dọ̀ àwọn alùsùn náà wà lìjẹ̀mọ́ à. ó náà ní pé tí ó sùn iṣẹ́ bá délẹ̀ lálẹ́ kìí àlìkìyàmà yóò tún ọtẹ bá dé lálẹ́ kìí àrà. ẹ ń tọ́ba ṣe pé iṣẹ́ rẹ̀ ọtẹ̀ sùn ju iṣẹ́ rí lọ. ẹ tọ́ yẹ pé iṣẹ́ rí rẹ̀ ọtẹ̀ sùn ju iṣẹ́ ju rẹ̀ lọ. ẹ tọ́ yẹ pé iṣẹ́ rí rẹ̀ ọtẹ̀ sùn ju iṣẹ́ ju rẹ̀ lọ. kódà bó ṣe pé téńté ló fi tẹ̀ sùn. àlìjáná ni lọ straight irú ẹni bẹ́ẹ̀ o ti gba o ti o ti pass nìyẹn. irú ẹni bẹ́ẹ̀ ti pass àlìjáná ni o ti gba fifty one percent nìyẹn àbí fifty point one point zero zero zero one. ọ̀sà ti lé fifty ẹ̀ ọ̀ndọ̀ àlìjáná nù. ẹ̀ ń bá wa ṣe yí pé iṣẹ́ aburú ti ń ṣe ìlọ́tẹ̀sùn ọ̀jú iṣẹ́ rí ti ń ṣe lọ kódà kó ṣe pé tíntìn ló fi tẹ̀sùn ọ̀jú lọ irú ẹni bẹ́ẹ̀ lọ́nu nánu ẹ ń bá wá sí pé tiẹ̀ àti déédé tó àti dáadáa tó ṣe àtàbúrú tó ṣe ọkàn báláǹsì ara wọn ni. ẹ àwọn àyùn ni àtàbùlẹ̀ ara ti lọ́lọ́ sọ fún wa fún wa ní kúrọ́tìlà ara. àwọn ni àwọn ni àtàbùlẹ̀ àtọ́rọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀. ẹ wọ́n máa rí ara nu náà wọ́n fi wọ ọlọ́run kun sáàyè kan lálùkì yá mọ̀ ní gbangba ibi tí ọlọ́run ti dájọ́ fẹ́ dà ọlọ́run wà á ti àyè kan fáwọn lọ́tọ̀ ọlọ́run àmọ́ fi ara ná yọ máa fi hàn wọ́n wọ́n máa fi wọ ọlọ́run mọ̀ já wọ náà mọ̀tò akóbi ya náà ọlọ́run fi àwọn ará àlìjàn náà hàn wọ́n wọ́n máa fi ìwọ ọlọ́run ìdàwọ́ pọ̀ mọ́ ará àlìjàn náà yìí ẹ̀ àtúbọ̀tán wọn káyìn òun náà ní pé ọlọ́run ọba yóò fún ọ sí inú àlìjàn náà.

iye ògá yóò tó dáko ibi tí ń pa. yóò tó dáko ibi tí ń pa o. ẹ ẹ ìwé tí wàá fẹ́ fẹ́ gbóòórùn kankan. wàá fẹ́ fẹ́ gbóòórùn kankan. ẹ yọ gba kára kan náà pé àlejò wọn wá lóhùn òṣèlú jẹ. ẹ nígbà bá a dé pé wọn wọn ń gbúrò àlìjẹ náà wò ó ti dé bẹ́ẹ̀. yìí náà tó nú yàtọ̀ lọ́n bẹ́ẹ̀ fi jẹ mọ́. àtúbọ̀ tán wá ní pé wọ́n wà lọ sálìjẹ náà. ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún fáwọn alùsùn náà wà jàmáà. ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún àti nígbà tẹ̀fẹ́ sọ yìí. bàbá sọ yìí ẹ bá ṣe wípé ọ lẹ́tọ̀ sí iná. ẹ bá lẹ́tọ̀ sí iná. nínú ẹtọ́ sẹlọ́hún. nínú ẹtọ́ sẹlọ́hún. ẹ nínú àwọn mọ́mìnì. nínú àwọn mọ́mìnì. irú ẹni bẹ́ẹ̀ ó wà lábẹ́ mẹ̀síà ọlọ́run. ibẹ̀ ni bẹ́ẹ̀ wà lára mẹ̀síà ọlọ́run. ó wà lábẹ́ pípẹ́ ọlọ́run. ó wà lábẹ́ pípẹ́ ọlọ́run. ó wà lábẹ́ tọ́lọ̀ba wù sí. ó wà lábẹ́ tọ́lọ̀ba wù ọlọ́run. ẹ bá jẹ́ pé ọjà pa ọlọ́run nínú ẹ̀ tọ́mọ́ ọlọ́run lọ́kàn tó jẹ́ mọ́mìnì òdodo. ẹ bá jẹ́ tọ́jà pa ọlọ́run nínú ẹ̀ tó mú ọlọ́run lọ́kàn tó jẹ́ mọ́mìnì òdodo. ó ọwọ́ làbẹ́ mi ti ọlọ́run. ọwọ́ àlẹ́bẹ́ ìrù ọlọ́run. ọwọ́ làbẹ́ ìrù ọlọ́run. tọ́ba wù ni ó ṣe pẹ̀lú ẹ̀. tọ́ba wù ni ó ṣe pẹ̀lú ẹ̀. tọ́ba wù àtìkọ́nú náà. tọ́ba wù àtìkọ́nú náà. tọ́ba wù àtìsàmójúkò. tọ́ba wù àtìsàmójúkò. ẹ kódà kọ́lọ́run ti ṣèlérí ìyà kalẹ̀ lórí iṣẹ́ tó ṣe. kódà kọ́lọ́run ti ṣèlérí ìyà kalẹ̀ lórí iṣẹ́ tó ṣe. ọlọ́run ṣèlérí ìyà ń kalẹ̀. ọlọ́run ṣèlérí ìyà ń kalẹ̀. ó lè jẹ́ kó lè kọ́wó lọ́wọ́rú kọ́mọ̀ sí ti ọ̀dà. ó lè kó lọ́wọ́rú lórí la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman ẹ téèyàn bá tẹ bọlọ ọ̀dọ̀ Ọlọ́run téèyàn bá tẹ bọlọ ọ̀dọ̀ Ọlọ́run tó fi kú Ọlọ́run lòun ní boríjì ìgbọ́n tó bá ti yàtọ̀ sí yún ìtọ́ bá wù wọn Ọlọ́run lòun ó ti ẹ̀sùn rí ẹ̀ la fi tẹ̀m̀pẹ̀lẹ̀ mọ́ fún wa ìgbésẹ̀ ẹ̀ bá rí mú mi ní tọ́ bá sàtìdé kan wọ́n fi mọ́ Ọlọ́run sí mi mọ̀jẹ̀ ọjọ́ pé wàá máa ṣe yẹ̀yẹ́ rẹ̀ àbọ̀ máa fojú burúkú wò ó ọmọ ntọ́lọ́wọ́ ṣe ń pa àlámọ̀rí ẹ̀ ẹnu rẹ̀ tó bá ti fi ń sọ̀rọ̀ rẹ̀ àbòfin sọ tó ṣe àbò òbí sọ ẹ̀sán tọ́lọ̀ mọ́ ti fẹ́ tọ́ bá ti wí dẹ́bà o ìyẹn ò lásán ògbé wọ iná ọlọ́run ògbé wọ inú ọlọ́run rárá àlàyé lásán gbogbo tó ń ṣe ẹ̀ ìṣètè yọ ọlọ́run ó ṣe lórí ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ ó dàbí ìyẹn bá ti sìn náà tolùmọ́gùn ti bẹ́ẹ̀ ọwọ́ ọgbọ́dọ̀ yìí pé ọlọ́gbùn má ti bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ìyún mọ́lọ́ntì ẹni ọlọ́run má ti wọ orí wọ àt àtúmọ̀ kan báwọn ọ wà á ṣàdúrà fún kọ́lọ̀ kó tó borí ìdèso ní ìjà mùsùlùmí ó sì pé gbogbo rẹ̀ wọ rẹ fún láti kírun sí lára láti ṣàdúrà fún ọ wà á bílẹ̀ bọ́lọ̀ nígbà gbogbo wa lọ́rọ̀ ọ̀nà ọ̀rọ̀ àlìsàn náà kò sí lọ́wọ́ ẹnìkan kan lọ́lọ́ bá sọ ń pa ẹ̀ nígbà sọ tí ọba sọ ń pa rẹ̀ ká má fi ìgbára ta ká má fi arọ́ ọ̀yàn sínú àjẹ́ náà àbí àmọ́ fi rọ́ọ̀yàn nù ná. nígbà tí ẹ bá ti ń gbẹ barabara tọ́jọ́jú ní Islam kọ́ wá pé lágbájá ọtọmátìkì ní aláàjẹ náà ìtọ́jẹnu ẹ lọ lọ ń sọ ìmọ̀ àkọ́kọ́ lọ ń sọ ń parẹ́ o káyà gbẹjẹ o ẹ ẹ ẹ ní sìn ẹ ń gbọ́ hazard kéèjì iná fún ọtá ní gbogbo lọ́rin ẹ tó tó arí báwo yẹn tó pọ̀ ń bá dàn ọtá gbé wa ni ní wàá lẹ̀ mọ́tàlùkù pé kọ́ máa gbà á bíbí bí ìgbà tó jẹ́ kó ń lọ dáná lọ́dà lùdẹ́ náà ẹ àwọn tí wọ́n sì máa ń rìn mọ́ ní àjùbá yẹn àwọn tí wọ́n máa ń rìn lójú ọ̀nà bá yẹn ẹ lọ ẹ lọ ẹ lọ fi ẹ lọ fi sínú àpò ẹ mọ́ fi jẹun irú wọn máa ń wora àwọn pé òun ló ń dájú àwọn èèyàn yòókù lọ. nígbà níwájú rẹ̀ tó èèyàn bíi ninety nine ninety nine nígbà tí eighty ná ó ń túbọ̀ sí kókò sínú àwọn ninety nine o ẹnìkan náà ló kún ọdẹ́jọ àlìjẹ́ náà sọ wá sórí ire nu irú oríire wo nu oríire tí òsè èèyàn mi tó kún ọ̀rẹ́ ẹ irú báwọn èèyàn adìbárú wọn bá ń dògbà rí ní ẹ tá a ti mọ irú mọ́ni àjù wọn ẹ bí wọn ti máa ṣe nìyẹn kọlọ̀ńkọlọ̀ àbí aburú rẹ o. kọlọ́wọ́ bá kọ́là wà nù aburú rẹ̀ nítorí aburú ni wọ́n ba ìwúrí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ jẹ́ ọ̀rọ̀ sùlẹ̀ bí ẹyin ni ìjọba ti bọ́ọ̀lẹ̀ kò sí kó mọ́ òun lè lọ ọ̀rọ̀ tó sọ́ọ̀lẹ̀ ọ̀mọ́ tó tán mọ́ nǹkan sànù wa o ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin lọ́dọ̀ àwọn mọ́tẹ̀sílà òun náà ní tí wọ́n pè ní alimanzila tó bẹ́ẹ̀ ní ẹ kéèyàn wà wọn tún wọn sí. kéèyàn wà ní wọn tún wọn sí. ẹ kọ́mọ jẹ apá ọ̀tún kọ́mọ jẹ apá òsì. kọ́mọ jẹ apá ọ̀tún kọ́mọ jẹ apá òsì. ìní agbàlè pẹ̀lú alimọ́nsílà bẹ́ẹ̀ ní alimọ́nsílà tẹ́yì. ẹ asàlàyé ẹ̀tẹ́lẹ̀. asàlàyé ẹ̀tẹ́lẹ̀. ẹ ṣùgbọ́n tí agbàlè rò pẹ̀lú ẹ̀. o náà ni pé mùrùtẹ́kìbìlì yàtọ̀ sí ìtọ́jẹ pé àwọn àdéhàlùsùn náà jọ gbà yí pé kúfúrù ni ẹni tó bá tẹ̀ ní àyẹ̀ bẹ̀rẹ̀ la bí sọ́yàtọ̀ sí náà wàá nù fún náà àjàbá gbà tí wọ́n gbà wí gbà. sọ́yàtọ̀ sí èso yìí káàdì mọ̀tẹ́tì àti àlùsùn náà àjọgbà wí kúkúrú ni. ìtọ́ba yàtọ̀ sí yẹn lọ́jẹ́sẹ̀ ńlá téèyàn bá ṣe lọ́dọ̀ mọ̀tẹ́tì là ó bí manzila ti ń bẹ́ẹ̀ ọ wà ní orí pòsíṣàn kan tọ́yàtọ̀ sí pòsíṣàn méjì kìí ṣe múmi ni mọ́ kìí sì ṣe kébìrì ọdún tágbàdá méjì nìyẹn ẹ̀ ìtẹ́ ń sọ lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan bíi ìdíyẹn bá ń ṣe nínú ilé ayé ìmọ̀ sábà jẹ́ pé kọ́ lásán lágbo ni mọ̀ sábà dà kọ́ mọ́tàdé jù òsì mọ́tà ti ètò kọ́ ọmọ fìtẹ́gbẹ́ kìíní kọ́ ọmọ fìtẹ́gbẹ́ kejì ẹ̀ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí a fi sọ yìí ìdí ọ̀sán bí ọ̀dà rárá ẹ wọ́n ní ẹ sọ́jẹ́ múmìnì ẹ sọ́ba ti lè ṣe sọ́ba ti lè ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan yàtọ̀ sí ti ṣíríkù tá a jọ mọ̀ ajẹ́ tó ti kú nu kọ́ máa jẹ́ múmìnì ẹ o tó ti wá kú ní pé kò tó ti wà á dé kébìrì ṣùgbọ́n wọ́n ní sọ́ba dàlí kìyàmà yọ jẹ ìyanu náà yóò sì máa bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ gbérégbéré ni ẹ̀wẹ̀ mọ́ ti hàn sọ kí wàá ní ìyàtọ̀ láàrin wọn àti kèbèrè ilé ayé nígbà ọjọ́ pé kọ̀jẹ́ mú mi ni ma ẹtú sọ wípé èdè ti kèbèrè wọn tó bá dàlí kìyà mà wọn bá bọ́ ọ́nù ná ìyá agbèrè ní ọmọ jẹ́fẹ̀ tó ìtí à ń sọ wọ̀rọ̀ sọkúsọ ni ẹ fáàsì kì ń bẹ fáàsì kì ń bẹ ẹ mọ́tàbọ̀ alùsùn náà wà lè jẹ̀mọ́ à ó náà ni pé mú mi ni tó bá ti àtìsé tí mùmìnì nítorí ìgbàgbọ́ tó ní yọ ọmọ jẹ́ fásitì nítorí ẹ̀ṣẹ̀ tó dá ní ìtúwá kò mẹ́ẹ̀ ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn mọ́tẹ̀síra ó ti di fásitì fásitì lọ́dọ̀ tí wọ́n ti rí láì láàwù láì wà láì láàwù láì kéde mọ́mìnì kéde ṣe kébè rí ẹ̀fọ́ wa gbé kò kẹta wa àdádálẹ̀ lọ́rọ̀ wọn yìí àwọn akáàkiri lọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí àti mọ́rídíà ni àti mọ́tẹ̀síra ni àti kàwáríjù ni àti alùsùnà àjẹmá ni àwọn akákéjì àwọn nǹkan tí ń bọ̀ yìí ipe ẹ ń bá dẹ́ṣẹ̀ ńlá sọ́yàtọ̀ sẹ́ bọ́ lọ́dọ̀ àwọn múrídíà irú ẹni bẹ́ẹ̀ ẹ ó pé ní mọ́nì wọ́n tún wá kọjá àlà wọn ní kó dàbọ̀ sẹ́bọ̀ gan ìmọ̀nì rẹ̀ ògbó ẹ lọ́dọ̀ àwọn kàwárí jù àwọn sọ fún òǹtẹ̀ ẹ̀dínkù ní Islam ẹ lọ́dọ̀ àwọn mọ́tẹ̀sílà àwọn ní agbada méjì lọ́wọ́ gèdè múmi ní gèdè káàbìrì wọn tọ́ bàtà lè kìyà mọ́ mọ́kànlá ní gèdè náà rì ìyá ọ̀rọ̀ àtinú náà ni ẹ ṣùgbọ́n àwọn alùsùn náà wà lìjàmáà ẹ àwọn ní wájú pẹ̀lú títí sunna nabi sallallahu alaihi wasallam wọ́n ní ẹ̀ńbáṣì kankan ọjẹ́ tẹ̀ tí èsẹ̀ bọ́ ẹ̀mú mìíní nítorí ìmánì rẹ̀ fáàsì kìíní nítorí àtìsí rẹ̀ tó ṣe ibi tí ó fi tú bá lọ́ba tí wàá tú bá ó ti padà kúlù mú mìíní rẹ̀ tọ́ba tíjọ́ bí alẹ́ kìí ama ẹ̀tọ́lọ́ ń bá tiẹ̀ fi ya iṣẹ́ ẹ̀kú tó ṣe jẹ́ ọlọ́run yọ kù nù náà lálẹ́ kìí ama tọ́ba ti wọ ọlọ́run ó lè má tó fi ya rẹ̀ gan náà jẹ́ kọ́ba tó wù ú àdìsí tẹ́ tó fojú wọn tó fi fẹsẹ̀ nílẹ̀ ìfẹ́ lómi ọmọ yọ sọ̀rọ̀ kan. sí o tọ́yẹ kò tiẹ̀ ní fọkàn kò ní ma pàtàkì ẹ̀ o. tiẹ̀ bí yọ bọ̀ sínú ìyọnu ọlọ́run ọlọ́run ó sì kọ́ ọ́ lẹ̀ ìgbé ní yóò sínú náà ma ìgbé ní báyìí kò sínú ma ìjẹni pé tí eku kò ní lọ kò sínú kú náà sì yọ ọ̀bọ̀ sínú ìbínú ọlọ́run òun lè mẹ́ta kún ó lè mẹ́ta kún tiẹ̀ lọ́jọ́ yìí pé yóò sì bọ́ sínú ìbínú ọlọ́run débi pé ọlọ́run sọ pé léyìí ò sí inú ìlú àlùjánnà mọ́ yẹn ni pé yọ ọ̀sẹ̀ bọ̀ orí ẹ̀bọ ni ó kù sí ẹ̀ ìyún ló fi mú hàn wá wípé mọ́mìnì tọ́ba sàtìsí tọ́ba fi kú ọ̀bẹ nu mọ̀ṣíà ọlọ́run ọ̀bẹ lábẹ́ mọ̀ṣíà ọlọ́run. ẹ̀ẹ́ eh, lọ́ba wọ lọ́hùn àtàmójúkò òfun lọ́ba wọ ajẹ́ ń yà kó tó wá sáré jẹ́nà ẹ̀ ń tá gbọ́dọ̀ sọ ń pa àwọn èèyàn rè lórí ìgbàgbọ́ òdodo ẹ̀ eh, eh, ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn táwọn sọ fúnra wọn òun náà ní tẹ́ ń òun náà ní pé dáadáa fún yẹn níbi kí wọ́n sọ gbogbo nǹkan tí wọ́n ní. ẹ̀wọ́ kọ́tọ́ ìjà lọ́dọ̀ fún àwọn kan tí wọ́n ní tó jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ lábẹ́rẹ̀ kì í ṣe nǹkan rí. tó jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ lábẹ́rẹ̀ kì í ṣe nǹkan rí o. ẹ̀ẹ́ òun náà ni pé ó yẹ kéèyàn máa sójúṣe rẹ̀ nípa pé kọ́ máa kọ́ máa àyàn láti ẹ̀kọ́ máa ṣe dáadáa. kéèyàn máa sọ ojúṣe rẹ̀ kéèyàn máa fàyà láti ẹ̀kọ́ kéèyàn máa ṣe dáadáa. ó sì máa kọ̀ fún yàn kó fi ìbàjẹ́. kéèyàn máa kọ̀ fún yàn nípa ìbàjẹ́. béèyàn bá béèyàn bá fẹ́ ti béèyàn bá fẹ́ ti àìdá ní ìsìn. béèyàn bá fẹ́ ti àìdá ní ìsìn. tọ́ba ti àìdá òun. béèyàn bá ti àìdá òun. tí ọba ti ìlágbọ̀yé pé àìdá lélẹ́yìn. tí ọba ti ìlágbọ̀yé pé àìdá lélẹ́yìn. kọ̀lẹ́dẹ̀ ń wájú ọlọ́ọ̀lọ́dọ̀ mọ̀tẹ́sílà lọ́dọ̀ mọ̀tẹ́sílà lọ́dọ̀ mọ̀tẹ́sílà kọ̀lẹ́dẹ̀ ń wájú ọlọ́ọ̀ lọ́dọ̀ alùsùn náà ẹ̀jẹ̀ máa bàbá tẹ́ pé ń pa àkídà ni ìtọ́jú ojúṣe ọlọ́run ìjálù mẹ́ ọ̀rọ̀ jálù ọ̀ràn tó tẹ̀ kẹ́ pé ìyàpẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn alùsùn náà lórí ẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé iṣẹ́ àbára ti lásán ni ọlọ́run ọ̀sán àmójútó ẹ̀ fún ọ nítorí pé nítorí pé àwọn àdámọ́ kan bẹ lórí èpè yìí Ọlọ́run ti dá wa mọ́ wọ́n jẹ́ pé a gbọ́dọ̀ fi mọ́ Ọlọ́run káàkiri ẹ̀wọ̀n afẹ́ yẹn wà ní neutral yẹn ọ̀jẹ̀ neutral tiẹ̀ kò ní í ṣe kankan mí lẹ́yìn Ọlọ́run kò ní í ṣe kankan mí lórí pé bàbá jẹ́ òòṣà lọ́fẹ́ ṣe ọ kí láti ọ̀sọ́ fún pé òòṣà yìí kọ̀mọ́lé ṣe kankan ní èsì bá gbé oúnjẹ tí wọ́n gbé sí iwájú kọ̀mọ́lé gbà kúrò lọ́wọ́ rẹ ọ kí láti ẹ̀rí ọ̀sọ́ fún ọyọ kí làákẹ́ ọ̀sọ́ fún fún nǹkan lẹ́lẹ́dàá o nǹkan ní ìṣèjẹ́ mú fún o wọ́n bá jẹ́ fẹ́ da ọlọ́run kan ní sìn bí àwọn tí wọ́n ti jésù tí wọ́n ń pè lọ́lọ́run wọn ọyọ kí làákẹ́ èrè ọ̀sọ́ fún títí ẹnjẹ́ ẹnjẹ́ ń lọ bí wọ́n kàn máa gbélé wù lásìkò kan àtàwa ní ìṣẹ̀lẹ́dàá àwọn ẹ̀rọ wà láyé ẹ̀sìn kí Màríà ló bí tó lọ́wọ́ Adá Màríà tí Màríà bí á sí ni ọyọ kí làákẹ́ ọ̀sọ́ fún pé ìyún ọ̀pọ̀ níbẹ̀ láti jọ́ lọ́wọ́ ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé àwọn ẹ̀rí ń d dúró lórí ọmọ ànábì ádámà nígbà tí wọn bá ti di tó bá ti ní làákà yìí torí ẹ̀ ló fi jẹ́ pé ń ka ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́hùn kò sí ọdúró kò sí àrùn yìí nípa pé yìí mà kò sí àròyé nípa pé mà ẹ ṣùgbọ́n tó bá yẹ pé ìtàǹfàrà ṣe ni ọlọ́run mọ sàmójúkò fẹ́ntì ọ̀bá mọ̀ àwọn mọ́tẹ̀sílà wa dúró lórí pé ẹ̀ ẹ̀ tó bá ṣe àìdá tí ó sì mọ̀ ìwé kò ní ẹ̀bí kankan wájú ọlọ́run lábẹ́ eléyìí náà wọ́n wá ń fi oríṣiríṣi àyà àkùrá àwọn fi ń jẹ̀rìí ẹ lórí wípé ọlọ́run pa wá láti ẹ pé ká máa pa àwọn èèyàn sí dáadáa ọlọ́run pa wá mómìnì láti ẹ pé ká máa pa àwọn èèyàn sí dáadáa ká sì máa tọkùn wọn bí ìbàjẹ́ ṣùgbọ́n nínú tí wọ́n tún fi wá yapa tí àlùsùn náà wà lìjàmá òun náà ní pé ọ̀nà táwọn mọ̀ọ́tẹ́sílà kọ àbàjẹ́. ọ̀nà táwọn mọ̀tẹ́sẹ̀ fún ọkọ̀ báwọn èèyàn kọ àbàjẹ́. wọ́n wá ṣe ní òdì kejì ti alùsùnà wàlìjàmá. wọ́n ṣe ní òdì kejì alùsùnà wàlìjàmá. ẹ àdìsí wa. àdìsí wa. àdìsí Abu Sa'id al-Khudri. àdìsí Abu Sa'id al-Khudri. ẹ tọ́wọ́ àánú sọ́yìn Muslim. sọ́yìn Muslim ẹ yóò sọ bá rí ntí ọ̀dà nù yín tí sẹ̀rí ọ̀fẹ́. ẹ yóò sọ bá rí ntí ọ̀dà nù yín tí sẹ̀rí ọ̀fẹ́. kọ́kọ́ wọ̀ rẹ̀ yí padà. kọ́kọ́ wọ̀ rẹ̀ yí padà o. fàyín lámúyẹ sẹ̀dí sọyìn lámì ẹsẹ̀ dé. tí ọba ní kápá rẹ̀ ẹ ìmọ̀ pé ti tù tí ọba ní kápá rẹ̀ ẹ fálí ìgbẹ̀ yìí rèé la ìpele sáàbì lọ́gàn kó fi àwọn rẹ̀ yí padà ìyẹn ibi kọ́ sàlàyé kọ́ sọ fún wa tí wọ́n bá gbọ́ kó kù sọ́wọ́ wọn báyìí ńlá mi yẹ sẹ̀ dé fàyín lámì ẹsẹ̀ dé tí ọba tó wá kápá rẹ̀ mátò kọ́líbì yìí ẹ kọ́ wá bọ̀kan rẹ̀ kó fi kọ́ kọ́ bọ̀kan rẹ̀ yípadà lọ́dọ̀ rẹ̀ báyìí ti ṣe wá nù. báyìí ti ṣe wá nù ni. Ibn al-Arabi. Ibn al-Arabi. Ibn al-Arabi. inú àwọn fùkà àwọn màlìkíyà. inú àwọn fùkà àwọn màlìkíyà. tó ṣe tíra táà ń pè ní àkàmùlù Qur'an. tó ṣe tíra táà ń pè ní àkàmùlù Qur'an. àtọ́nu mùkọ́dímọ̀. àtọ́nu mùkọ́dímọ̀. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. mùjáládù mẹ́rin ni. mùjáládù mẹ́rin ni. ẹ̀ gbogbo sọ́wọ́ èèyàn. ah gbogbo èèyàn. gbogbo sọ́wọ́ ẹnìkan. gbogbo ẹnìkan. láti bí nineteen ninety two. nineteen ninety two. ìrìn mọ́. Ah, <laughs> ọwọ́ àrùn mi lójú lájàrà mi. ọwọ́ àrùn mi lójú lájàrà mi. bọ́lá ò ti ṣe dísìkì ti wà ó ti wà nínú dísìkì mo tó ti wá ara ìyá rẹ̀ tọ́jà ti kúrú tù mí torí kó ń wù ú kọ́ sí i mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé nígbà mo fi ń kà á ó ní ìmọ̀ gbáà ní àdìsí ẹ bí ẹ bá fẹ́ yí àìdá padà ibi tí ó ti kọ́ bẹ̀rẹ̀ ló fi parí nígbà tó bá rí pé ìtẹ́jú ẹni yẹn mo ti olùkọ́ ni yìí mo ti. ọkàn rẹ ní ọkọ̀ kókó rí ààrẹ. ọkàn rẹ ọkọ̀ kókó rí ààrẹ. lọ́kọ̀ ti di kọ̀. lọ́kọ̀ ti kọ̀. nígbà bá àti àlọ́ amutí. àti àlọ́ amutí sí. tó di ọtí. tó di ọtí. tọ́ba tán alágbára jù bẹ́ẹ̀ lọ ọba gbégbó fún wájú ẹ̀. ọba gbégbó fún wájú rẹ̀. ibi tó ti lẹ jù ló ní náyọ̀ ánimú ìgbà tí yẹn bá fẹ́ implement yẹ. ìgbà tí yẹn bá fẹ́ kiri lẹ̀. tí yẹn bá fẹ́ lò ó. tí yẹn bá fẹ́ lò ó. ẹ ibi ní ńlá ló ti wá bẹ̀rẹ̀. ibi ní ńlá ló ti wá bẹ̀rẹ̀. tọ́ba jẹjọba. tọ́ba jẹjọba. ìbàjẹ́ kánṣu ẹ̀. ìbàjẹ́ kánṣu rẹ̀. ẹ tí ọba wa lágbára yún. ọba lágbára yún. àjẹ́ pé kọ́ ọmọ jẹ́ pọ̀ mọ́ fẹnu sọ́bí àwọn àbá. lẹ́yìn náà ti fọkẹ̀kọ́. lẹ́yìn náà ti fọkẹ̀kọ́ yóò tó fa wàhálà ọsẹ wàá di kọkàn mọ fọkàn kọ ìgbà kan lọ́wọ́ ọba fi wá fààyè lẹ̀ tọ́ lágbára tẹnu àbí ọ̀ lágbára tapá. àwọn àwọn mọ́tẹ̀sílà àti sọ́nù ìtòkùlẹ̀ fìtínà wọn òun náà ni wàhálà tó ṣẹlẹ̀ nípa òṣèlú lásìkò nígbà tí Usman ti gbẹ́mí mì nípa tó pàṣẹ pa lẹ́yìn ìgbà náà Ali bọ́ sórí ìjọba àwọn kan náà tó gbé Muawiya sórí ìjọba ẹ̀ wàhálà wa ṣẹlẹ̀ wàhálà wa tẹ̀lé. ẹ ọwọ́ adi pé ali lọ pàpà wà á tó à lórí ìjọba. ọpọ wà á ali lọ pàpà lórí ìjọba. ibi tí wọ́n wá ń lọ. ibi tí wọ́n wá ń lọ. òun náà ni pé ẹ ń bá ṣe nǹkan kan tí ọ̀dà tọ́jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá. nípa agbẹ́ tó bá ṣe kankan tí ọ̀dà tọ́jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá. irú ìtọ́sẹ̀lẹ̀ láti tọ́ ali àti muhawiya. irú ìtọ́sẹ̀lẹ̀ láti tọ́ ali àti muhawiya. tọ́ba dẹ́ṣẹ̀ ńlá. tọ́ba dẹ́ṣẹ̀ ńlá àbí ọ̀lẹ́tọ̀ sí àbí ọ̀lẹ́tọ̀ ẹ àwọn mọ́tẹ̀sílà àwọn dúró lórí pé ìdáhùn gan làwọn kọ̀kọ́ fi bẹ̀rẹ̀ pé àwọn ọ̀gbọ́dọ̀ gbà àwọn ọ̀gbọ́dọ̀ yìí bàjẹ́ padà ni àwọn alùsùn náà ti sọ pé àdéhìí ń bẹ tó jì sí ọlọ́run sọlọ́lá àlùwọ̀sálà lọ́dọ̀ ká máa tẹ̀lé aláṣẹ ká máa gbọ́rọ̀ sí lẹ́nu àfi tá a bá rí tó ṣe nǹkan kúfúrú tó fojú hàn tó fojú hàn májọ méjì ló gbé kalẹ̀ o ó ṣe kúfúrú ó sì fojú hàn tọ́ba ti ń pamọ́ tẹ́ ẹ gbọ̀n ẹ gbọ́dọ̀ pẹ́ fẹ́ ti mú fílẹ̀ ẹ tọ́ba ti ṣe nǹkan kan lójú yín lọ́jà sì ṣe wọ́n kì í ṣe kúfúrú ẹ máa tẹ̀lé náà ni àwọn mútẹ̀sí lọ́gbà wọ́n ní rárá èèyàn ò ṣe wájú bìlà amúrè fílẹ̀ máa rúbọ̀ ní ayálẹ̀ mò ń kárí nù èyí ò ṣe ojúṣe rẹ̀ ń bá nípa láti dáadáa kíkọ̀ fún yẹn ń pa ìbàjẹ́ kíkọ̀ fún yẹn ń pa ìbàjẹ́ àti kíkọ̀ yẹn láti pẹ̀lú dáadáa ó ní má jẹ̀mú bẹ́ẹ̀ náà ni gbogbo tí Islam wíwá gbogbo tí Islam wíwá ọlọ́wọ́ bá tó fẹ́ yá ayọ́ alẹ́ bí náà àmọ́ náà kutiba aleikum siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. ọlọ́run ní ọ̀ràn yẹn láwẹ̀. ọlọ́run ọ̀ràn yẹn láwẹ̀. ìgbà ọlọ́run sọ ń bẹ̀ wọn. ìgbà sọ ń bẹ̀ sí. ọ ní má jẹ̀mú onímájẹ̀mú àyíǹde ọ̀bájẹ́ ọ̀ràn yẹn lórí ọ̀gbọ́dọ̀ gbà ẹni tí ò sì ní láwẹ̀ tó bá gbà á ó ń bìyà jẹrà ẹni bí ẹ ti ṣe é dàlọ́ àbẹ ti ṣe kó sùn lọ àbí ṣe ní báàsù lọ́wọ́ lọ́wọ́ ló ń gbà wẹ̀ kíkà fi ń jẹ́ kíkà ń bìyà jẹrà ẹni ẹ ti tún ṣùgbọ́n kọ̀ hàn bí aya o gbogbo àwọn tọ́lọ̀ ń ṣe lọ́ràn yẹn lórí wa ìpè ṣe agbọ́dọ̀ sọ nǹkan bẹ́ẹ̀ ta lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé tí okùnfà ti dúró yọ sọ́dọ̀ràn yẹn táwọn amájẹ̀mú ti pé tí ó jọ lálàáfíà ṣé ti hánà rẹ̀ òjì tẹ́tẹ̀ ẹ̀ta ń gbọ́dọ̀ tó lórí tẹ́tẹ̀ ọ̀kan ẹ̀ta wá fúri la àtìbá bí káwọn má jẹ kẹ́kẹ́ wùdúdì la àtìbá àti má jẹ mọ́ wà àpọ̀n tí okùnfà wà ẹ̀ta wá fúri la àtìbá àṣùrù tì káwọn má jẹ mọ́ pé yóò yọ lọ́la àbíà ẹlẹ́ẹ̀kẹta iná ní ntì báwọn lè mọ̀ wá náà káwọn tí ó hàn náà rẹ̀ tí ó sọ dé wọ̀ láti ṣe kókó o bẹ́ẹ̀ bá fẹ́ fi mẹ́jẹ̀ lórí irun látòjúwe tẹ́ bá fẹ́ kàyílà òun gbọ́dọ̀ yàtà rí ọ̀ gbọ́dọ̀ sọ fún ọ fẹ́ tíráfù kọ́ wa máa kílẹ̀ káàkiri òdòdó pété bá ti bọ́nu bàálù yìí ọ̀dọ̀ la tó jáde kó fẹ́ àbújá òdu wa tó débi àlọ́ kọ́ wa lọ fẹ́ kàyílà kárùn-ún tó rùn tó yẹ tà ní ò nírun ọ̀ láìláyẹn o ní àyílá yẹn ẹ òkùnfà rẹ̀ ò tí ì kúrò nù tó kù bàbá wa dó tòrò yàtà yìí tán àwọn májẹ̀mú rẹ̀ kọ́ tó o ti sàlùwàlà tí ọ̀tẹ́ gbin lára rẹ̀ tí ẹ̀wù tó wọ̀ tí ọ̀tẹ́ gbin bẹ̀ tó o ti kọjú sí kíbla kó tó máa kírun àwọn májẹ̀mú gbọ́dọ̀ pé tó o ti bò wò wọ́ ara rẹ̀ àbójú òwò lẹ̀ májẹ̀mú gbọ́dọ̀ pé tí májẹ̀mú bá tún wá pé okùn bá ti dúró májẹ̀mú ti pé tí n ti máa hán náà tí ò sùn lẹ̀ tí máa kọ́ di iṣẹ́ yẹn wo obìnrin tí èèpo ní àìdà lára àbò ní nìfàsì lára ọgbọ́dọ̀ wòye sí kó tó di kó ṣe tó ṣe lẹ́yìn wá hàn ọgbà á bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn mọ̀tẹ́sílà ńgbọ́ náà sọ ńgbọ́ náà ń pa wá látẹ̀ yìí pé kálísà kún mí kún mọ̀tún yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar kọ́ya máa bẹ́nu yín àwọn ìjọ kan. ọlọ́run kọ́ya máa bẹ́nu yín àwọn ìjọ kan. wọ́n máa gba àwọn èèyàn láti ẹ̀sìn dáadáa. wọ́n sì máa kọ̀ fún wọn kó n bí ń tí ọ̀dá. ọgbọ́dọ̀ jẹ́ pé májẹ̀mú wà ń lẹ̀. ọgbọ́dọ̀ májẹ̀mú kó pé àwọn onímọ̀ ti ti ṣàlàyé ẹ̀ lọ́ba fẹ́ kọ̀ bàjẹ́ fún ẹ̀ńtọ́ lágbára pẹ̀lú ẹ̀kọ́ ni wọ́n sì sọ lójú gbogbo èèyàn lọ́ba jẹ́ kọ́ fẹ́ kọ̀rẹ́ gbẹ̀ bí èsì pé wọ́n lọ fẹ́ wájì fúnra ara rẹ̀ bí èsì pé wọ́n lọ fẹ́ wájì fúnra ara rẹ̀ ìmọ̀ mùsàbí gbọ́dọ̀ gbọ́ ọ̀rùn kẹ́ ó ní ẹ̀ ń bá ń kọ̀rẹ́ kì mí lórí àtìsé lójú àwọn èèyàn ọ̀fẹ́ fún mi nìkejì kọ́fẹ́ ti ìmọ̀ mùsàbí nìyẹn. nígbà tí yẹn bá sá ti kọ̀rọ̀ ni ọkọ̀kọ̀ ti lọ́ọ́ láàrin ìwọ àti ẹ̀ májẹ̀mú àkọ́kọ́ nù lọ́ba ti gbọ́ tí o bá jẹ́ kó wá fi fáwọn fẹ́ káwọn èèyàn mi lẹ́kọ̀ọ́ ọ sọ̀rọ̀ jẹ́nẹ́rà ni kí wọ́n mọ̀ sọ pé lágbájá sáàlì ṣe kò sí ẹkú ṣe òǹbùnú O sáàlì ṣe ṣe àdébí wa sallallahu alaihi wa sallam táwọn èèyàn bá ti ń tí ọ̀dà yọ̀pọ̀ sórí bíbà rí yóò ní máa bá lo àkùwá mi yẹ kó àdúgbò náà kájà kí ló dé táwọn èèyàn kan ṣe báyìí náà ẹ máa bá lu àbúwá mi yẹ bàálù náà kálá ìdí máa wí nìyẹn ọ̀pọ̀ náà àdìs ìwọ ló dìsì kó pé máa bá lu àbúwá mi yẹ bàálù ẹ̀yẹ máa bá lu àbúwá mi kọ wá dúró bẹ kó o pé kó fún ọ ní gbogbo kọ́ńtẹ́ǹtì lọ́wọ́ rẹ ó rí rìsáàjì kan lórí ẹ̀ tó gbé jáde ní ìsìn orí ti àwọn mọ̀tọ́mọ́ sani kọ́sá àbí lọ bẹ́ẹ̀ ẹ̀ àwọn mútẹ̀sílà wọ́n tún orí sọ́kàn bí ìpìlẹ̀ yẹn ẹ̀ àwọn mútẹ̀sílà wọ́n tún ní àwọn àbí ọkàn míì náà ìyàtọ̀ sumara àrùn tá a sọ yìí nínú ẹ̀ ní ìgbàgbọ́ wọn tí wọ́n sọ pé yìí ò lè rọ ọlọ́run lálẹ́ bí yá mà wọ́n sọ àti tọ́ka sí wọ́n tún ní mi náà tó ní sọ ìsìn bàtàbà tó dá yìí nínú Quran àmà sàlàyé ẹ pẹ̀lú ògùn Ọlọ́run eh, ẹ mọdàbọ alùsùnà wà ní a fi sọ definition imán níbi ya ayé wa lẹbi iná àmánu alọwànú Quran nígbà mọkàndínní àádọ́rùn-ún. aláwa náà Quran nígbà mọ́kàndínláàdọ́rùn-ún. nígbà mọ́kàndínláàdọ́rùn-ún. nígbà mọ́kàndínláàdọ́rùn-ún. mọ́kàndínláàdọ́rùn-ún. mọ́kàndínláàdọ́rùn-ún. títí eighty nine. títí eighty nine. ẹ ọlọ́run sọ pé yá ayyuhalladhina amanu gbogbo ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́. ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́. àwọn alùsùnà wa sọ pé kí ni ìtumọ̀ ìgbàgbọ́ yẹn. wọ́n ní èyí ti kọ́ dóńbílíjà náà ni ó náà ní pé yàn ọ́ lájú ọ̀kan nípa pé ọlọ́run ọba òdodo ni onígbàgbọ́ sí mẹ́sẹ̀gì tí anabi sallallahu alaihi wasallam tó mú wá wa qawlun bil lisani tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ náà kó sì máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ ìjáde wa amalun bil jawarihi ìfọ́jọ́ oríkèéríkèé ara rẹ̀ náà ó sì fi ṣiṣẹ́ ìgbàgbọ́ ìfíjẹ́ ìgbàgbọ́ òdodo nù ó má di ọ̀kan lọ́wọ́ ọmọrọ sísọ lọ́wọ́ omutẹsíde lọ́wọ́ àìwá mọ̀tí ẹ bá wá tú láti yàn tó kó ṣe nǹkan míì tó yàtọ̀ sí ìgbàgbọ́ òdodo wọ́n lè tú láti ẹ̀ lórí méjì ò lè rí tú láti lórí mẹ́tẹ̀ẹ̀ta wọ́n lè tú láti ẹ̀ lórí iṣẹ́ tó bá fẹ́ ṣe wọ́n jẹ́ pé nǹkan míì tí èdè gbàgbọ́ òdodo wọn ò ó ṣe tí ọba ti dé wọn làwọn ọ̀tá mọ àbáwọn lùlù mọ tó bá ọ̀lẹ́tẹ̀ àwọn èèyàn ní ẹlẹ́dẹ̀ wọ́n lè tú láti ẹ̀ lórí ọ̀rọ̀ tí ó sọ wọ́n lè gbé kankan ní ọmọ sọ jáde tó sì jẹ́ pé tí ọ̀tọ́ tako ìsìláàmù ni tí ọba sì ti sọ àwọn ọba ẹnvilóòbù babagídá ránṣẹ́ sí wọ́n ọba ẹnvilóòbù babagídá ránṣẹ́ sí tẹ́ ẹnvilóòbù délégi wá obìnrin ránṣẹ́ sí tí ó kúrò lórí ẹ̀pẹ̀ ní ìsè ẹ̀ ẹ̀ náà bá ti ń sọ ń tòótọ́ wọ́n lè tú láti ẹ̀ lórí ìyún ṣùgbọ́n tí wọ́n wá sọ pé tú láti ní kó ní lẹ́mìí wípé ọlọ́run ìtẹ́yọ kan ah, ọlọ́run síbẹ̀ ìlànà ni ó kéré hà.

abálòpọ̀ àwọn onímọ̀. látàjọ àwọn sàbí ànábi wa sọlọ láàrin sọlá ó ti kò lórí ilé tí o ti èmi dì mú àyà kuran tọ́ka sí àdéhì tọ́ka sí bẹ́ẹ̀ náà ni ó sì tọ́ka sí pé ìmánì tá à ń gbéwò yẹn ti dùn wàyà ń kó sùn a máa lékún jẹ́kí a máa lékún. a sì máa dékun. a sì máa dékun o. ìdí òjò máa lékún. ìdí a máa lékun. iná ni ìtẹ̀lé tọ́lọ́hún. iná a ìtẹ̀lé tọ́lọ́hún. náfìlà tẹ̀ a ti ń yàn náfìlà tó ha. náfìlà tẹ̀ èyí yàtọ̀ ìsìnkà. náfìlà tó ha ṣé èèyàn tẹ́lẹ̀ ọba bẹ̀rẹ̀ sí yàn ń jalè ta lẹ́yìn ìgbà tó ń bá ti yọ tán ìṣẹ́jú mélòó kan ọba ọba bẹ̀rẹ̀ si. yàn bọ́ba ń lé ọ̀yàn bọ́ba ń bisẹ́ ọ̀yàn ẹ̀kọ́kọ́ tó ọba rí yàn ọkàn rí tó wà ń bẹ pé jọ́ kejì ó ṣe ìmọ̀ ẹ̀rẹ̀ ọmọ lékún inú òru tẹ̀ kí tẹ́lẹ̀ àti méjì lọ́mọ kí ni lọ́ba lékún ìgbàgbọ́ rẹ̀ ọmọ lékún owó tẹ̀ fi tọrẹ tẹ́lẹ̀ ọba fi ń tọrẹ àwẹ̀ àti gbọrẹ tí ìbádẹlẹ ọba fi ń gbà ránṣọ ti pati ọyẹ pé lẹ́yìn ẹ̀kọ́ kan lọ máa ń kà ọba fẹ sí kàbí ọba tí ó fi nǹkan ká gbogbo ọba yà ó tó kà ọlágbára yóò dùgbọ ọǹkà ọlágbé yóò kan jùlọ bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ rẹ ó sì máa lékún ẹtí àlùsùn náà jẹ máa wà ní pẹ̀lú ẹ̀rí tí ń bẹ iwájú wa tọ́ba jẹ́ pé èèyàn ń fi ẹ̀fẹ́ ní ìmánìyàn ọmọdé kù ìmánìyàn ọmọdé kù yóò fi débi wípé ọkàn rẹ̀ lè ọkàn rẹ̀ lè tí ò ní makíní kama ju ẹsẹ̀ lọ ju ẹsẹ̀ lọ ẹ ọlọ́wọ́ bá sọ pé balẹ̀ rọ́ọ̀nà máa ẹ ojúṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ojúṣe Ọlọ́run sallallahu alaihi wasallam olùdíyàn bá ti dẹ́ṣẹ̀ kan olùdíyàn bá ti dẹ́ṣẹ̀ kan ìdíkà dúdú kan ọkàn sínú ọkàn ìdíkà dúdú kan ọkàn sínú ọkàn yìí yọwọ àtẹsẹ máa tú bá yọwọ tẹ máa gbìyànjú ó tó kú ń bẹ yọ gbà lásìkò ọkàn rẹ tó tún rọ padà to yọ gbà lásìkò tẹ ìdíkà dúdú máa kán bẹ tí ọba tètè bójú tó pẹ̀lú títẹ̀lé tọlọ́run ọba tó ti dẹ́ṣẹ̀ mí ìdíkà dúdú mi ó tún kán bẹ yóò fi wá nígbà tẹ fẹ́ fìyà jẹ nígbà tẹ fẹ́ abú lẹ́gbẹ́ síwájú ilé ọmọ rí lójú ẹ̀ ẹ̀ lọ́lọ́fọ́ wa sọ pé ká lábálẹ̀ rọ́ọ̀nà àlàáfóònù ìhìn màkà lóyè síbú.

pé. lọ́rọ̀ sọ pé. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ọlọ́run ní kì í ṣe pé dáadáa pín sórí wípé kẹ ẹ kọjú sí ẹ ibùyọ oòrùn àbí ìbùwọ̀ oòrùn. ọlọ́run ní kì í ṣe pé dáadáa pín sí kẹ ẹ kọjú sí ìbùyọ oòrùn àbí ìbùwọ̀ oòrùn. nípa afẹ́ fẹ́ fẹ́ kírun. nípa afẹ́ fẹ́ kírun. ẹ̀hẹ́n. aláàbí ń ṣùgbọ́n tí ń jẹ́ ìmánì ṣùgbọ́n tí ń jẹ́ ìmánì tí ń jẹ́ gbàgbọ́ òdodo tọ́lọ̀ ń gbéyà ayọ́ ẹ̀lẹ́dínà àmọ̀nù ilé ẹ̀lẹ́ ń bá nígbàgbọ́ sọ́lọ́hún man amana billahi wal yawmil akhir. tó sì nígbàgbọ́ sí ọjọ́ kan yìí wal malaikati tó nígbàgbọ́ sí àwọn màláìka wal kitabi tó sì nígbàgbọ́ sí tírà ọlọ́run tó sì nígbàgbọ́ sí dáwé ìṣòro bá a tó sì jẹ́ pé tó ti bó ṣe nífẹ̀ẹ́ owó ń fún àwọn alásùnmọ́ ń bẹ̀. ṣé ọkàn nìyẹn wà? ọlọ́run sì ti dẹ́bíríṣẹ́ yìí máa ń lè fún wa ni ẹ̀hẹ́n kí lọ́lọ́run tó wí wálé yàtà àmà títí fún àwọn ọmọ òrukàn lówó wálé mọ́tà bìínà àti àwọn tálákà wọ́n mi náà sẹ́bí ẹ̀ tọ́jà pé ó ti tálákà nítorí kó àjò tó ń fún náà ẹ̀ tó ti tálákà nítorí kó àjò. nílùú rẹ̀ ọlọ́lá olówó ni ẹ̀ kété kí olówó lọ ẹ̀ ṣùgbọ́n ibi ọwà tó ti di tálákà tó sì ń fún náà lówó. bẹ́ẹ̀ náà ni àwọn tí ń tọrọ agbèdè fún wọn lówó fi rìn kọ́ bi ó sì náwó lórí tútú okùn lọ́rùn ẹrú wọ́n náwó lórí tútú okùn lọ́rùn ẹrú ẹ̀ wá kọ́ ọmọ sọ́lá àtà tó sì tó ń gbẹrun dúró ìmánì lọ́lọ́run ṣe fún wa tó sì tó ń yọ sàkà àdù tó sì ń pè àwọn tí ń pè àdéhùn wọn nígbà tí wọn bá ṣàdéhùn. tó sì ń pè àdéhùn wọn fún àwọn tó bá ṣàdéhùn fún àwọn ṣàdéhùn wọn. àti àwọn tí ń pè àdéhùn wọn nígbà tí wọn bá ṣàdéhùn. àti àwọn tí wọn ń pè àdéhùn wọn nígbà tí wọn bá ṣàdéhùn. ara àwọn tó wà nínú gbàgbọ́ òdodo náà nìyẹn. kílè bá a sá ìwà dọ̀ra ìwà hínà ìbá àti àtàwọn tó ṣe pé wọ́n ń ṣe sùúrù ilé bá àṣà yìí nígbà tí ìgbà bá le nígbà nígbà tó nígbà tó jẹ òtó náírà òtó kòrò ó sì wọkọ̀ lọ bí wáàsí ó sì tún fẹsẹ̀ rìn kòrò ó tó fi jẹun kò torí ẹ̀gbá chọ́ọ̀chì lọ wà sọ bí náà ilé bá àṣà yìí àwọn tí wọ́n ń ṣe sùúrù nígbà tí ìgbà bá nira wà tọrọ ààyè àti tí ìgbà tí ara níní bá ń tẹ̀lé sí wọn kò ní lórí pa ìsàn ń sèǹkọ́ wa lọ ọ̀dọ̀ àwọn tí ọba dífá àbíkọ́ lọ ọ̀dọ̀ afá òun fa tóun náà yàtọ̀ sí kébìrì lọ́nà nǹkan sọ àbò nùrú ẹ̀ wà iná lè bá ti àti ẹni tó ṣe wípé àti ńgbà tó yẹ ogun bá wà ń ta tógun ẹ̀sìn bẹ́ ń ta tó ṣe sùúrù irú àwọn tẹ́ ní mọ́nì nìyẹn kúlá ìkàlẹ́bí iná sọ́dá kú àwọn tí wọn jẹ olódodo ń pa ìgbàgbọ́ wọn nìyẹn wàhùlà ìgbà òmùlẹmọ tẹkù ntọ́lọ̀ fi parí ayáwẹ̀ náà nìyẹn àwọn tí wọn ntọ́lọ̀ fi parí ayáwẹ̀ nìyẹn wàhùlà ìgbà òmùlẹmọ tẹkù àwọn yẹn ní ẹ jẹ tó ń payà ọlọ́run bẹ́ẹ̀ náà ni ọlọ́run tó mu wá nínú àyà mi ọlọ́ni nàmàlmùmínú nàlẹ́dínà ìdádókèrè ọlọ́hu wájú láti kó dúró gbogbo. وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم أو نصرة الأنفال ẹ àyà kelo ni àyà kejì sí kẹrin ẹ ọlọ́wọ́ bá sọ yìí pé innamal mu'minuna ọwọ́ àwọn amúmìnì òdodo subhanallah innama ni yadatul hasri innama zaidu khayyatun sosidi zaidu ma ju pé kọ́ máa rán sọ̀rọ̀ sọ́dí yọ̀ọ́sì kèéde kèéde títà kèéde sẹ́mi innamal mu'minuna àwọn amúmìnì òdodo. ọwọ́ àwọn múmini òdodo alladhina idha dhukira Allahu wajilat qulubuhum ìlà wọn tó yẹ pé ńgbà tí wọn bá dákọ̀ ọlọ́run létí gbọ́ wọn. àbí wọn sọ̀rọ̀ ọlọ́run létí gbọ́ wọn wajilat qulubuhum ọkàn wọn ọ̀wárìrì ọba wọn lẹ́mìí ọkàn wọn ọgbọ̀n wọn bá ń sọ̀rọ̀ ọlọ́run tọkàn rẹ̀ ọgbọ̀n. ọlọ́run ti yọ fáìlì ẹ̀ fóònù mú mi ní òdodo torí pé ìnàmọ́ lọ́lọ́run wí ásìlù ló ásìlù ní túmọ̀ sínú bàlágà ìnàmọ́ mìínú náà àwọn àwọn àwọn tí ẹ jẹ́ mú mi nínú kan iná làwọn tó ṣe pé alladhina idha dhukira Allahu wajilat qulubuhum tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run létí gbọ́ wọn ọkàn wọn máa ń mì. wa idha tuliyat alayhim ayatuhu nígbà tí wọ́n bá ń ka àyà ọlọ́run fún wọn. zadatuhum imana yóò máa tàlékún gbàgbọ́ òdodo fún wọn ni. gbogbo mọ̀ tẹ́sílà wà délé. gbogbo mọ̀ tẹ́sílà wà délé yóò. gbogbo ni àwọn kàwájú wà délé wà tẹ́lẹ̀ yìí. wọ́n làwọn amúrúkí àwa tẹ́lẹ̀ yìí. wọ́n làwọn amúrúkí àwa tẹ́lẹ̀ yìí. kẹ́lí pé ìmọ̀ ni. àwọn kẹ́sì tó ń tọmọ ní ajú wọn. àwọn kẹ́sì tó ń tọjú mọ́ náà. ọlọ́run ní àwọn ní òdodo lọ́jọ́ yìí pé ìgbàgbọ́ wọn máa ń lékún. ọlọ́run àwọn ní òdodo làwọn ìgbàgbọ́ wọn máa ń lékún. ẹni gbà tí wọ́n bá ti káyọ̀ ọlọ́run àwọn tí wọ́n jẹ́ mú mi ní òdodo dà alladhina yuqimuna salata àwọn tí wọ́n ń gbé irun dúró. ọlọ́run tí wọ́n ń gbé irun dúró. wọ́n mi máa rọ̀ bákì náà omi omi kú tí a sì nánu wọ́n sì nánu tá a ti ní ìjẹ̀mú fún wọn. ọlọ́run tó ń àwọn tá a àwọn wọ̀nyẹn àwọn ni mọ̀mìnú náà akọ ni mọ̀mìnú òdodo ní ti òdodo. àwọn ni mọ̀mìnú òdodo ní ti òdodo. lahum darajatun inda rabbihim. ipò oríṣiríṣi ní bẹ fún wọn lọ́dọ̀ Ọlọ́run ọba wa. ipò oríṣiríṣi ní wa. pé ìmánì wọn lọ́kàn kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn. torí ìmánì wọn lọ́kàn ọ̀jọ̀kan yàtọ̀ síra wọn. ẹ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe ti àlìjánná ni

ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá máa dẹ́sẹ̀ ọlọ́run kò yín kò lẹ̀. yóò da àwọn míì tí wọ́n máa dẹ́sẹ̀ wọ́n sì máa túbà lọ́dọ̀. yóò da àwọn míì tí wọ́n máa dẹ́sẹ̀ wọ́n sì máa túbà lọ́dọ̀. ẹ̀yọ́ wa torí pé mú mi ní ka dẹ́sẹ̀ ẹ̀ kà bàbá ilé ẹ̀yà tó ṣe kó ṣe kú. kí èdè kó ṣe kú fúrú. ẹ̀bẹ̀rù ọlọ́run. àwọn àyà lórí ilé ìkọ ẹ̀mọ́wùlẹ̀ já máa tó ṣe káàkiri. torí ọjọ́ tó ti lọ. ìgbàká tún lọ wọ àyà tí tọ́lọ̀ fi sọ̀rọ̀ ń pa kíbla nínú Suratul Baqara Eh, eh, aya one forty three eh, ọlọ́ọ̀bá sọ pé wà máa káná láwù líyòdì ayé máa nà kún. ìgbà àtọ́lọ́ ni wọ́n gbé ẹjọ́ wọn kọjú sí bẹ mọsiru la sọ tẹ́lẹ̀. nígbà tí wọn kọjú sí mọsiru la sọ tẹ́lẹ̀. Ọlọ́run wa ni wọn máa kọjú sí Kaaba. Ọlọ́run wa ni wọn máa kọjú sí Kaaba. lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rìndínlógún lẹ́yìn oṣù mẹ́rìndínlógún tẹ ti dé Mẹdínà. lẹ́yìn oṣù mẹ́rìndínlógún tẹ ti dé Mẹdínà. ẹ àwọn tàbí tó wá gẹ àwọn àwọn tí wọn ti àwọn ọmọ ìyá àwọn tí wọn ti ń tọ́jú bẹ tí wọn ti tu wá bẹ lọ́dọ̀ Ọlọ́run. àwọn ńkọ àwọn ńkọ o. ẹ báwa náà ti máa béèrè pé àwọn tí wọn ti wá ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ńkọ. báwa náà ti máa béèrè pé àwọn bàbá àbátọ́ ti wá ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ńkọ. Ọlọ́run wa sọ pé wà máa ká àná láwù bí yóò ti àyè máa nà kún un ọlọ́run ò ní ra ìmánì yín láre. ọlọ́run ò ní ra ìmánì yín láre. ìyẹn ni pé iṣẹ́ ẹyin bẹ́ẹ̀ ṣe kíkọjú sí kíbla tẹ kíkọjú sí mẹ́jùlù mẹ́jùlù ẹ mẹ́jùlù aṣọ bẹ́ẹ̀ kọjú tẹ́lẹ̀ kì í ṣe pé yọ̀ wà ara rè. wípé bí sọ́jà ìjú tí mẹ́jùlù aṣọ tẹ́lẹ̀ kì í yọ̀ wà ara rè. ìdí ìmáàmù Málíkì ìmáàmù ìmáàmù Dárì ní ìdíra tó tóbi jù nìyẹn. ìdí àbáwọ̀ ìmáàmù Málíkì Dárì jẹ́ tóbi jù nìyẹn. àtìsọ́pọ̀ jù náà àwọn onímọ̀. àtìsọ́pọ̀ jù náà àwọn onímọ̀. ìmọ̀ sí pé iṣẹ́ náà wà nínú jíjẹ́ ìmáànì. ìpè iṣẹ́ náà wà nínú jíjẹ́ ìmáànì. ìmáànì sì máa lékún àti lọ wo àyà mi suratul fati àyà kẹrin. wọ́n lọ wo suratul fati àyà kẹrin. àyà kẹrin ẹ sì lọ wo suratul tawba. aya one twenty four. anzala ma'a pé gbogbo Quran. kò fẹ́ẹ̀ sí ìtọ́tọ́ka lórí pé ìmọ̀ọ́nì lékún tó tu aya yìí. àbá abiru kẹsìrì sọ wípé kò fẹ́ẹ̀ sí aya kan tó tàkà sí nínú àkùrán bí aya yìí pé ìmọ̀ọ́nì máa lékún bẹ́ẹ̀ bí aya yìí. kò sí aya kan tó sojú abẹ́kò. kò sí aya kan tó sojú abẹ́kò. àwọn tó sojú abẹ́kò bẹ̀rù mélèé tiẹ̀ tí wọ́n á pọ̀ jù onílì yẹn ti dáadu ìmáná máa ní ìmáná ní. ọlọ́run sọ̀rọ̀ nípa ogun wúdù ni. ọlọ́run sọ̀rọ̀ nípa ogun wúdù ni o. oyinbo bá mùsùlùmí. oyinbo bá mùsùlùmí. níbẹ̀rẹ̀ ọlọ́run wá sọ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ló ń wá sọ ìfọkànbalẹ̀ sọ́kà àwọn mùsùlùmí òdodo. ẹ̀yẹ́ ti dáadu ìmáná máa yí máa ní kí máa nìkan fún wa kó lè kí máa nìkan tún lè lékún fún wa tó ń tè ti bẹ fún wa tẹ́lẹ̀. kí máa nìkan tún lè lékún fún wa tó ti ti bẹ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹ ìmọ̀ ni a máa lékún àti máa lékún. yìí sọ pé máa nì máa lékún sí. yóò máa lékún pẹ̀lú títẹ̀lé tọ́lọ́run. yóò máa lékún pẹ̀lú títẹ̀lé tọ́lọ́run. àjẹkálù kó múra títẹ̀lé tọ́lọ́run kó jọ máa lékún. láti sọ pé kí ọlọ́run múra ìmánì wọn ó lékún káàdì pèsè ara wa fún oṣù mẹ́sàn-án àyè oṣù mọ́kànlá lọ́lọ́run fi ṣe rọ̀mọ́dá bó dé. ya ayyuha alladhina amanu kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. ara àbí kíkẹ́ ilé lékún ìfẹ̀gbọ́ ọlọ́run. ara àbí kíkẹ́ ilé lékún náà lè bẹ̀rù ọlọ́run. ọlọ́run fi ti àwẹ̀ lọ́rùn ẹ̀yàn. lọ́wọ́ àrí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọlọ́run sọ wọ́n ti kọ́ àwẹ̀ wọ́n ti kọ́ lọ́rùn àyàn léyìn lórí. wọ́n ti kọ́ àwẹ̀ lọ́rùn àyàn léyìn lórí o. bísí ga ò ti wá nìyẹn. kọ́sọ́ pé kàtàbà láwọ̀ aleikum síyàmù kọ́sọ́ pé ọlọ́run kọ́ lé lórí. gbogbo ní kùtìbà aleikum síyàmù wọ́n ti kọ́ àwẹ̀ lé wọ́n ti kọ́ àwẹ̀ léyìn lórí. kàmá kùtìbà alẹ́lẹ̀ ní ìlànà ìkọ́ni kí ẹni kọ́ lórí àwọn tó ṣáájú. táwa ní ń kọ́ ta ni ń ṣe lọ́rùn ẹ̀yàn ọlọ́run ni ẹ̀ ṣùgbọ́n ní èdè lárúbáwá ẹ̀ wọ́n a máa ṣe bìnnà olùfẹ́rẹ́ lè lélẹ́ màjìwúlì nítorí àwọn kankan kan. ìyẹn ni pé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ active ó lè jẹ́ passive ẹ̀ tó lè jẹ́ passive àbí akutì lẹ́gbẹ̀ẹ́ ni fàtàkù bẹ̀rẹ̀ pé fàtù ẹ̀sìn ìjàre ẹ̀ ńgbà tẹ̀ ti mọ fáìlì tẹ̀ ti se, ṣe kẹ̀ wá ti bí ẹni tí ẹ̀ mẹ́tò ṣe kìí ti bẹ́ẹ̀ kẹ́ o rẹ o ọ̀tọ̀ ni ké ọ̀tọ̀ ni ikra bismi rabbika lẹ́dí kàlákà fíìlì mọ̀bílì màlúmi nìyẹn kìí ti mọ̀júlù ẹ̀ ọlọ́ọ̀ni kálíkù bẹ́ẹ̀ náà ṣùgbọ́n kìí ti pé kìí ti pé ẹ̀ sàmẹ̀tẹ̀ tí o ẹ̀ tó ṣe ṣùgbọ́n kìí ti yẹ mọ̀júlù pé ẹ̀ sàmẹ̀tẹ̀ tó ẹ ọmọ ní tí máa fa okùnfà rẹ nínú èdè Lárúbáwá ó lè jẹ pé torí pé yàn mú ń tọ̀ ni nígbà tó bẹ̀rù bí kankan gbé lọ ọwọ́ ní subhanallah kọ̀dé sórí kalimata. gbà tó tó fún ọ lọ wọn ti di ẹrù náà lọ. wọn ti di ẹrù náà lọ. nígbà tó ọmọ tó ní. nígbà tó ọmọ tó ní. ẹ ó sì lè jẹ́ pé ẹrù ní ń bà ọ́. ó lè jẹ́ pẹ́rù ní ń bà ọ́. ó lè jẹ́ pẹ́rù ní ń bà ọ́. ó jẹ́ pẹ́rù tó jí gan. ó jẹ́ pẹ́rù tó jí gan. òun náà bẹ́ẹ̀ ń jòkó. òun náà bẹ́ẹ̀ ń jòkó. kò wá sí ẹni kéèyàn pé wọ́n ló lè ẹ bí àwọn ti ń kówó wá mi gbọ́ bá yá àwọn ó tó ní wọ́n sọ fún ti wọ́n ti sọmíṣàn fún wọn wọ́n ní wọ́n ti sọmítà fún wa ẹ̀kún wọ́n sọmítì ìwé kan wọ́n ti ẹ̀ wọ́n gbé panel jáde lórí àwọn èèyàn míì tí wọ́n kó tẹ wọ́n ti wá lọ sọmítì ẹ̀ báwọn tẹ́lẹ̀ pé àwọn gan ẹrù náà ní tiẹ̀ náà ẹ̀ yọ wá di pé wọ́n mọ̀ ti kó nǹkan báyìí jẹ nígbà bá jẹ́ bẹ́ẹ̀ tó kó jẹ bóyá ológun ni àwọn alágbára kan tí ò ti kó lórí ìjọba nígbà bá kó lórí ìjọba tán wọ́n lè wá sojú abẹ́ ń kó ẹ̀ ó lè jẹ́ sórí kálí mọ̀táwù náà ètò wọ́n ti jí nǹkan yìí ó jẹ́ kó ń sìn ni ẹ̀rù ń bá yàn láti sojú abẹ́kùn ni ó sì lè jẹ́ yí pé ó rú yàn lójú ni èèyàn fẹ́ kó wú ẹ téèyàn sọ fún lójú bí ọmọ kan tó jí nǹkan dáhẹ̀ sí ti mọ̀ ẹni sọ̀kan gan lójú ẹ wá rí bàbá rẹ̀ kálẹ̀ ojú wa ń sìn láti ọkọ mọ̀rẹ́ lọ́mọ jáde ẹ wá ní sùúrù kalẹ̀ mọ̀tá wọ́n ti jí kele òun ẹ fẹ́ kọ́ dàrú mọ́ lójú ni ó sì lè jẹ́ yí pé nítorí ilé orin tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rùn fún ọ kọjá pé tí bá ń bọ̀ kọjá máa lùn tọ́ọ̀bà fẹ́ ba òsùn jẹ́ kó gbé mọ̀júwìlù sílẹ̀ ó sì lè jẹ́ pé ewì ti lágbàtà gbé násìrù ọ̀pọ̀ ọ̀nù mọ̀kọ́ mọ́tòlá rírì dáadáa ẹ̀ o lè sọ pé máa ń tọ́ bá ti sẹ̀rí yẹ́rà tù wú omi dá ti yẹ́rà tù wú nítorí kó lè bá abara wọn mú ẹ̀tọ́ kan rẹ̀ bá ti dáa ìwà rẹ̀ náà dáa àwọn èèyàn mọ̀ ẹ̀yìn ìwà rẹ̀ òwe omi dá ẹ lápèjúwe látòjúwe ọlọ́sọ̀nù Qur'an ọsọ yìí pé afala yanzuruna ila ní ìbí ni kẹ́ ibà kólé kọ́ọ̀lù wàyí náà sàmáyì kẹ́ ibà rògbìyàtì wàyí lálẹ́ ìdíbàálì kẹ́ ibà tó ti bàálì wàyí lálẹ́ àrídì kẹ́ ibà tó ti hàdì ọba mẹ́rin.

wàyí la sábà ìkẹ́ ìbá òbí ya ṣé wò wó yé sísámà ni ní àti gbéga sókè sáyẹn ọ̀sán pé bàbá àwọn ni bàbá àwọn ló gbéga èyí kálukú bá ń bẹ̀ ni kálukú tó fi ilẹ̀ bẹ̀ lọ ni àwọn bàbá rẹ̀ bá ń bẹ̀ ni bàbá bàbá rẹ̀ náà bá ń bẹ̀ ni sálọ́ wá gbéga òkè ìbọ́lọ̀ náà ni ìbọ́lọ̀ ti wá tó kalẹ̀ ni wàyí la ti bá dé ìgbà náà ti bá tí wọ́n wòye sí òkè lọ́lọ́ ń ṣe fi mú ilẹ̀ dúró tọ́mọ̀tì ẹ̀ kalẹ̀ tó fi yẹ múlẹ̀ wàyí lálẹ́ àrídè kẹ̀kẹ́ bá tó ti ẹ wo ilẹ̀ bọ́lọ̀ ń ṣe tẹ́lẹ̀ àwọn oníṣáàsì níbi bọ́ọ̀lù ló dérí mọ bọ́ọ̀lù tọrọ ọ̀run kéèyàn máa gbé bẹ́ẹ̀ kéèyàn tó ń kọ́lé bẹ́ẹ̀ ó tún tọ́ka lórí ti tóbi ọlọ́run ẹ bọ́bá jẹ́ bọ́ọ̀lù ọ́dínárì bọ́ọ̀lù yẹn bá dúró lé lórí yóò yíyàn ṣubú ni mọ bọ́ọ̀lù tó tóbi dé kéèyàn kọ́lé bẹ́ẹ̀ kéèyàn gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ìdírísì ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀sọ̀gbà ah, lórí ti tóbi ọlọ́run lọ́lọ́run tó fún ayé lánàá àrídì kèé bá tó ti ha ẹ̀yin náà sílẹ̀ ẹ̀ ti tẹ̀ kalẹ̀ ẹ̀ ìgbà míì sì ń bẹ téèyàn ó mọ jùlù wá lọ́jọ́ pé téèyàn fẹ́ lu mẹ́rin pé kọ́sẹ̀ máa sọ wẹ́wẹ́ ọ̀fẹ́ sọ yìí kọ́sẹ̀ máa rò wípé gbá ìgbà wọ́n ti nǹkan báyìí. ẹ irú ẹ̀ náà bẹ́ẹ̀ nu Qur'an ẹ nínú sọ́láṣí Yusufu àyà sixty three sọ́lá ń sọ pé falamma raja'u ila abihim ńgbà táwọn ọmọ ńgbà táwọn ọmọ ọmọ Yakubu tí wọ́n tẹ́rí padà sọ́dọ̀ bàbá wọn kọlu ya abana wọn ni rẹ bàbá wa mo ní àmì nàlíkẹ́ ìlú wọ́n ti sọ fún wa báwọn ò ní wọn jà fún wa mọ́ o ò ní wọn jẹ fún wa mọ́. fàárísílẹ̀ máa na aka na. jẹ́ ajẹ́ pé tá a bá padà yusuf kọ́ wa o. ya tá a bá lọ padà jẹ́ kí yusuf wa. ya ni ya yusuf. jẹ́ wa. nakitali na ali ali sosun oúnjẹ ẹ ẹ tí ọba wọn oníwọ̀n mọ̀ mú sùn ọ̀kan fún wa pé mo ní mọ̀ jà fún wa àti tá a bá tó mọ̀ mọ̀ yá wa wa ìfún ìfún wa máa sọ gbogbo dídé yìí wọ́n sọ pé mo ní àmì ìdánilìkè wọ́n hàn náà wò ní já gba kéko ìgbà mi sì ń bẹ fẹ́sùn mọ̀jìwú lọ wà á nítorí kálíbà fún wa ní òfin gbogbogbò kálukọ́ mọ̀ ní. àbẹ̀ wọ́ọ̀rì nǹkan pé ta ló ṣe sùn. ọlọ́run bá sọ wípé wáyé ní akọ́bùtún. فعاقبوا بمثل ما عوقبتم ولئن صبرتم لهو خير للصابرين ìdíyà tẹ bá fẹ́ ṣe ìdíyà jẹ fún yàn. ọlọ́run tẹ bá fẹ́ ṣe ìdíyà jẹ fún yàn o. nítorí tó ṣe. nítorí tó ṣe. tó náà ṣe ìdíyà jẹ fún yín. tó náà ṣe ìdíyà jẹ fún yín. bàá ti dúró bí mi ti lè mọ àwọn kíbo tó ń bi he. irú ìyá tí wọn fi jẹ yín náà nígbà yìí ló fi jẹ wọn. irú ìyá náà fi jẹ yín náà nígbà yìí ló fi jẹ wọn padà o. ẹ tọ́wá yẹ pé tí wọ́n fọ. wọ́n ti fẹ́ tí wọ́n bá fọ. o ti fẹ́ kọ́ ìdí tiẹ̀ náà. o ti fẹ́ fọ́. ni. ọ̀tún ọ̀tún ni. ni ọkọ. ọ̀tún náà ni ọkọ. báyà kò ni. ọ̀tún kò sí ni. ọ̀tún ni ọwọ́ rẹ̀ ò lé sí ọ lára ìwọ ọgbọ́dọ̀ jọwọ́ rẹ̀ ó lé eyín rẹ̀ ọba jọmọ lọ́wọ́ eyín rẹ̀ ọba jọmọ lọ́wọ́ ọgbọ́dọ̀ fi sọ wípé ọlọ́run gan ká máa tán fàákìlù omi ti lè máa rò kíkò tó ń bí ni. wọ́n jẹ́ pé irú sẹ́yìn irú ìyàjẹ́ máa fi jẹ̀yẹ̀ gẹ́lẹ́. bọ́bá ti lékún yẹn ti tàbùjú wájú ọlọ. inú kó o ṣe kó ṣe déédé. àdìbọn má tó bẹ́ẹ̀. bọ́bá ti jùlọ ẹ̀rẹ́ lọ. ọ̀ jẹ̀yà rẹ̀ wájú ọlọ. bóòlù yóò jẹ́ afọ létí tó yẹ pé òní ti sùúrù lójú ọba ní kọ́ fọ́ọ̀tì ẹ̀ padà ó ṣeé ṣe kí wọ́n rántí ẹ lọ́jọ́ kan kí wọ́n rántí ẹ bọ́jọ́ méjì ó ti sàbò sínú ṣùgbọ́n ìtafẹ́ lò ní pé ọlọ́run general principle wá ọlọ́run wáyé dá oyè tún bitahiyatin fahayu bi ahsani minha awuruwa tí wọn bá kí ní pẹ̀lú kíkí kan. tọ́ba kí ní pẹ̀lú kíkí kan. ètò bá dáa jù bẹ́ẹ̀ lọ ní kẹ́yìn ó fi kí wọn. tọ́ba dáa jù bẹ́ẹ̀ lọ ní kẹ́yìn ó fi kí wọn. àbẹ̀ tó ṣe déédéé rẹ̀. àbẹ̀ tó ṣe déédéé rẹ̀. ọlọ́run wa tó ta ni ó kì í ó ti bí mọ̀jìhún kó lè bá a jẹ́ tẹ̀síre wọn àm pé inú inú lànà òfin lọ́yọ̀ kọ́ kárí ẹ bá rí oko sábẹ́. ọlọ́run wa náà ní ẹ̀fẹ́ ta ni ó tún ó ti ní táàmù nǹkan fún mẹjìhúl tọ́jà pé nítorí pé àti mẹ́ńtò ṣe ni irú ẹ̀ náà ní táyà yìí ìgbéyà yíwà lẹ́bí náà àmọ́nù kùtìbá lẹ́kùnmù síyàmù torí pé àti mọ̀ pé nílé fúnkúmù ìlà lílà ọ̀sẹ́ nìkan tó ní ìdájọ́ jọ lọ́n lọ. torí pé àti mọ̀ pé tó ní ìdájọ́ jọ lọ́n lọ. àwọn bàbá wa tí wọ́n bá tú wọ́n ní kùtìbá lẹ́kùnmù síyàmù ọlọ́nkọ́ nígbà ọ̀jẹ́ pé nta àti mọ̀ ni àti mọ̀ báyìí ọlọ́run sọ láyé mi pé innal insana. خلق هلوعا إذا مسه شر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين ọmọ ẹdẹ ènìyàn ọlọ́mọ ẹdẹ ènìyàn o ṣe kàn hálùwà wọn da lẹ́yìn tó kúndùn nǹkan pọ̀ wọn da lẹ́yìn tó kúndùn nǹkan pọ̀ lẹ́yìn tó kúndùn nǹkan pọ̀ lóṣòwò ni yóò kúndùn rẹ̀ bóṣèlú ni yóò kúndùn rẹ̀ bóṣọmọ ni yóò kúndùn rẹ̀ kò sí ìgbà tí ń bẹ́ẹ̀ lé ayé ìdíyàn ti ti yẹn rẹ̀ tọmọ ẹdẹ yìí ò ní kúndùn ṣùgbọ́n ìdá máa ń sa owó sharru jazua tábùrú kan bá tẹlẹ̀ sí lórí tó kúndùn yóò gbára ta ni bí ìgbà tọ́jọ́ òsì tilẹ̀ fún fún rí bí ìgbà tọ́jọ́ òsì tilẹ̀ fún fún rí yóò bá máa kígbe yóò máa bára jẹ́ wáyé dáa máa sàwó lè mọ́nù wá kí ni tó máa lè alimami ni kẹtù bá lọ fún yín wà yín náà wó lè tó fèrè káyìrì lọ́dẹ̀ yìí ọmọ ẹ̀dẹ́ yẹn fẹ́ owó rẹ pẹ́tẹ́ tọ́lọ̀ bá a ti owó fún tọ́pọ̀ mọ̀nù wa kòtò ní ibi tọrẹ yóò kàn án rẹ kò ní ṣe fáwọn ìlú ìlà lè mú sọ́ọ̀lì ayàfà ọjọ́ ń kírun àwọn ọjọ́ jẹ́ múmi ní òdodo tàbẹ́lù bẹ́ẹ̀ ni pé ta lọ́ọ́ dá àyàn ní báwọn. tàbẹ́lù bẹ́ẹ̀ ni pé ta lọ́ọ́ dá ní báwọn. ta lọ́ọ́ dá àyàn ní bíbí níbọ̀ èèyàn ti rí òun ọlọ́run náà ni ṣùgbọ́n ó ṣe ní ó ṣe ní màjúwúlù ìgbà míì sì ń bẹ tọ́jẹ́ pé a kàn ṣe bí ẹni tí ò mọ́ nítorí kóńtì kó lè pe làákẹ́yẹ padà. ìgbà míì a kàn ṣe bí ẹni tí ò mọ́. kẹsí èèyàn bá sọ̀rọ̀ kó lè pe làákẹ́yẹ padà. ọlọ́run sọ pé fali yẹn ń torí lè ń sànù mímọ́ kó lè káàbì nínú ọgbà ọ̀gbìn múmi ni káfíìrì ní ìsánù lẹ́yìn nínú ọ̀nà tí nínú ọ̀nà tí kúrò àgbà máa lo ìsánù nìyẹn. ìgbà mi yóò lò fún káfíìrì ìgbà mi yóò lò fún mọ́mìnì ìgbà mi yóò lò fún gbogbo yẹn àti mọ́mìnì àti káfíìrì níbi kébìrì ni ọlọ́run sọ pé fọ́lì yẹn ń tó lè lé ìsánù mímà ìwọ kèbèrè tó ọgbọlọ ńgbọ. ìwọ kèbèrè tó ọgbọlọ ńgbọ. ẹ wòye sí ibi tí wọn ti dá ọ. wòye sí ibi wọn ti dá ọ. ìtọ́ ọba gbà gbọ́dọ̀ dá ọ dẹ. ìtọ́ ọba gbà gbọ́dọ̀ dá ọ. wòye sí ibi tí wọn ti dá ọ. wòye sí ibi wọn ti dá ọ. oníkàmí mọ́ ìdáàbẹ̀ omi tí máa tira wọn lọ́pọ̀npọ̀n. omi tí máa tira lọ́pọ̀npọ̀n. tí ọba fẹ́ jáde. tí ọba fẹ́ jáde. ẹbí lọ́lọ́run ti dá ọ. lọ́lọ́run ti dá ọ. ìjẹ́ wọn ti dá ọ. tó àwọn àmọ̀ pé agbára mi ìkùsùn ló fi wá dé yàn. tó àwọn agbára mi ìkùsùn ló fi wá dé yàn. ibi lágbára ń fi wá wá lẹ́yìn tọ́lọ́. lẹ́yìn ọ̀dọ̀ ẹlẹ́dà. lẹ́yìn ọ̀dọ̀ ẹlẹ́dà. ìgbà mi sì ń bẹ. ìwọ mú màjúùlù wá. ọdẹ yìí pé ìtàdúrà ni lórí nǹkan. lórí nǹkan. ẹ wọn sọ pé kò tí ì lálẹ́ kára sùn gbọ́dọ̀ wà ní Kùránì kutila lè kara ibi dandan ọlọ́run ọmọ abẹ fún àwọn òkúrò èèyàn àwọn aládàpárọ àwọn harajú ọ̀gẹ́gbẹ́ iṣẹ́ wọn nu lasọpila hafidu na ọlágbára ju hafidọ lásán lọ nígbà tó lọ sọ pé iná dáhùn nàzálì nàzíkẹrẹ wà iná lọ wọlá hafidu lórí gbèsè mi fún àyè nínú yẹn lọ́wọ́ tí bàbá yìí nínú yàrá o ti ti tẹ́ rẹ̀ wọ́n ti mọ̀ án àìsọ̀rọ̀ jáde ní ògbójú rẹ̀ yóò ṣe mú mi ní òdodo ọlọ́run pé kò sí lálẹ́ kàrà sùn ibi dandan ọlọ́run kọ́ máa bẹ fún àwọn òkúrọ̀ èèyàn tí a ti mú sẹ́ ọlọ́run ní kò sí lálẹ́ ìsánu máa àtìbára ọ̀bí bí dandan ọlọ́run kọ́ máa bẹ fún káàbìrì. ọlọ́run ìdáná kọ́ fáwọn káàbìrì. ọmọ ti kè bèrè pọ̀ o. ọmọ ti kè bèrè pọ̀ o. ìtọ́jẹ́ ìparí rẹ̀. ìtọ́jẹ́ ìparí rẹ̀. ìtọ́jẹ́ ìparí rẹ̀. ìtọ́jẹ́ ìparí rẹ̀. wọ́n á máa mú mọ̀bù ní yù nílùú mọ̀jì wúlì wá. nínú èdè Lárúbáwá. kí ètè kó ní nǹkan kan tí a gbà lérò. wọ́n bí bí ìlú ti máa wá láyé ìtẹ̀ lóde Lárúbáwá lọ. ẹ sọ pé ó ní àfọlánú bí kádà lágbájá kúndùn nǹkan báyìí. àbí òníyàlè ó là fẹ́ràn kí wọ́n máa kọ tíra. àwọn àbá fẹ́ràn kí wọ́n máa kọ tíra. oníyàwó àti wọléà. oníyà àti wọléà. ní àti máa mú wájú ìdílé wa pé wọn ò ní lo kíní ẹ. ẹ̀ẹ́ nítumọ̀ sí pé nítumọ̀ sí pé ìdí mi máa wá fẹ́ẹ́ tó fi ṣe máa wájú ìdílé wa báyìí lù. ọlọ́ọ̀bá náà gbogbo ẹni olùgbàgbọ́ òdodo òtítọ́ alẹ́ ìkúmù síyàmù ọlọ́run sí àwẹ̀ gbígbà ó ti lọ́rùn ẹ̀yàn lórí lórí kàmá kó ti bá alẹ́ lẹ́bi nàmi kọ́bìbì fún bọ́lá ti ti lọ́rùn ẹ̀yàn lórí àwọn tó sáájú yìí làálà fún sàkàkù tẹ̀lé máa bẹ̀rù ọlọ́run ẹ̀yìn tẹ̀yẹ láti sí wọn bá tá a gbọ́ ìfọlọ́ jẹ́ òkúrò fún wa o ọlá tóbi rẹ ọlá àánú rẹ wọ́n jẹ́ ọjọ́ ìbàlẹ́jọ́ gbé wa lórí pẹ̀lú ògbó ọlọ́run nígbà tí nígbà tí nígbà máa ké tí ọmọ ju báyìí lọ tí ọmọ fẹ́ súnmọ́ sí inú pẹ̀lú ògùn ọlọ́run náà àdúrà ló kàn ẹ bá ṣàdúrà tẹ ẹ bá fẹ́ béèrè. Allahumma hdina fi man hadayt. Àmín. Wa afina fi man afayt. Wa tawallana fi man tawallayt. Wa barik lana fi ma a'tayt. Wa qina wasrif 'anna sharra ma qadayt. Fa innaka taqdi bil haqqi wa la yuqda 'alayk. إنه لا يضل من واليه ولا يعز من عاديه تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أمليت نستغفرك اللهم ربنا من جميع والخطايا والذنوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم رضي قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا من ما نتجهلنا وذكرنا من ما نسينا إنك أنت السميع العليم